L.A. 1. The vibes of Vegas. dó sí àgbàrá òjò kó kúrò kẹrẹ lọ ìlú odò lọrẹ sinmi bálágbẹ̀dẹ bá fi ìbínú tó bá fi gbé ọmọ owó afẹsọ̀pẹ̀lẹ̀ gbé jùlẹ̀ gbogbo tí n bá ṣe nílé ìlú ó di àṣẹ o gbogbo ibi tí n bá rìn sí nínú ilé ìlú òní ó di ilé ọ̀wọ̀ kí ibi má wọ kí ìṣẹ̀lẹ̀ ibi má ráyè bí o ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. síwájú di ẹ̀ tó máa jẹun ẹ́ kí ló ṣe báyìí. hello yes hospital hospital how may I help you níní ọlá níní ọlá ìwò. níní ọlá accident accident. níbo kò ah, ah, ah, dẹ́rọ̀ accident níbo ọ̀yá eh. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lọ. alága alága i'm on my way bá mi sí gẹ̀ẹ́tì ẹ̀ bá mi bá mi sí bá mi sí gẹ̀ẹ́tì. Yeah.

mo gà sáré káàkiri ọ̀gá tó jẹ́ pé jẹ́jẹ́ ni wọ́n ohun tó fi lè wù wọ́n tó fi sáré báyìí kì í ṣe nǹkan gidi nìyẹn tẹ́lẹ̀ bá máa gbà ròyìn ayọ̀ ṣé òun náà máa máa sáré báyìí náà ṣígẹ̀t ṣígẹ̀t alága ṣígẹ̀t a ìròyìn ìròyìn tó wù kó lè jẹ tó bá jẹ́ ti ìbànújẹ́ ni ọlọ́run bá wọn ràn wọ́n lú o bá wa ràn wọ́n lú o ìṣẹ̀lẹ̀ bíi májò ṣẹlẹ̀ sí wọn ibi tí mo ti ń jẹrìí ọlọ́run májò wó o ọlọ́run májò wá sólọ̀ kí tèmi rè o kò ní wó o ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ e, èèyàn kan náà ló gbé débi báyìí àmọ́ rí bàtà wa wọrí fóònù ẹ̀ àwa rí precious dad ó ṣeé ṣe kọjá pé bàbá ẹ̀ la fi pè yín accident yẹn lágbára pẹ̀lú bó ṣe ṣe ẹ farabalẹ̀ because kò kò kú ó dẹ̀ ń response to treatment báwo la ṣe lè rí. ẹ ti lè yọjú sí. ẹ jẹ́ àyọjú sí. ẹ jọ dọ́kítà ẹ jọ àkọ́bí mi ni ẹ má ṣe bẹ́ẹ̀ sá. rísìn lélẹ́yìí lẹ́sìn lè lè tẹ́ bá débẹ̀ tẹ́ bá rí bó ṣe wà ẹ lè fẹ́ fọwọ́ kan kó lọ disturb treatment yẹn again sin ẹ fọkàn ẹ farabalẹ̀. Ah! ẹ jẹ́ ká pip ẹ jẹ́ ká pip ká kàn yọjú látọ̀ kan ká rí tọmọ wa ló wà bẹ̀. wàyà àbí ká gbé lọ sọ́sítì tiwa. Ah! àbí nǹkan tá a máa ṣe lásìkò. madam ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ máa gbé bọ̀ ṣe condition tó wà tó bá stabilize ah. àárín ìfún ambulance mm-hmm. ṣẹ́gbẹ́n sìn mm-hmm. mo gbọ́dọ̀ máa ṣe fún mi ní pé ẹ fún mi nọ́mbà dókítọ̀ yín yẹn mm-hmm. so that màá bá dókítọ̀ yẹn sọ̀rọ̀ so wọ́n lè fún mi ní history ẹ̀ so wàá lè wá nǹkan míì bóyá ó ní any other ailment tá a máa láti treat along ṣètìpẹ́ ẹ fọkàn balẹ̀ abiyamọ làwa náà ṣètìpẹ́. ẹ sọ pé a máa rí a máa rí àti ká fi ká yọjú wò. báwa la pè é tá a bá pè yẹn lè wí kankan ṣẹlẹ̀. ẹ ṣáà máa wá lọ ní báyọ̀ báyìí. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ máa rí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ah. ẹ kọ̀ kú náà ẹ máa dúró tá a ẹ ẹ na nǹkan tó ṣẹkọ ni pé ẹ kò rí wọn because ẹ máa net deposit ẹ rí accountant ẹ máa net deposit hundred k. lórí pé ẹ stabilize ẹ̀yìn náà. a sì tẹ̀ lágbára gan. kò dáa iye ò tẹ̀ máa ta àbí hundred thousand. bẹ́ẹ̀ni ok no problem. at least ká fi stabilize ẹ ẹ ti gẹ̀ ẹ́ sẹ́yìn torí ẹni tó gbé wá ó kọ̀ ṣàánú ẹ̀ ni. Ah, and we just have to commence the treatment oh, and then say so eh, eh, eh, every woman can drop 100 hz thank you alon aflana madame parabali edu eni ti o ka wee ko nidi loya yo ma wuro ni eni ti o ka wee ko nidi edi yo ma wuro ni eni ti o ka wee ko nidi dr yo ma wuro ni ti o ka wee ko nidi diacastas yo ma wuro ọkọ mi ọmọ mi kàwé di lọ́ọ̀yà ní ìmọ̀ràn. àmín àmín àmín àmín lágbára Ọlọ́run lágbára Ọlọ́run ní ṣe àmín àmín inú mi dùn inú mi tí mo ti ń lè báyìí inú mi máa ń dùn ṣé wàá rí o láti ìgbà tí mo ti ń dágbe tí mo ti ń dáfà ó fìgbà kankan bà mí nú jẹ́ òjẹ̀ ní bà mí nú jẹ́ ṣé wọn bá díẹ̀ tó wá kókó parí ẹ̀kọ́ yìí wà gúnlé ayọ̀ ọlọ́wà bá mi fún yín ṣe àlùbáríkà gbogbo bó ṣe ń gbọ́rọ̀ sí mi lẹ́nu ọmọ agbọ́rọ̀ sí mi lẹ́nu ṣe kan ẹ̀yìn ló máa jẹun mọ́. tóbi lọ́ba tòun epo ò ní níwájú òun ní lẹ́yìn ìwọ nìkan ni lọ́wọ́ mi mímọ̀ pé ká lè ṣe wà láyé ni wàá ti máa ṣàbíyá mọ̀ nínú àti ní girama àti di grandma gbogbo àwọn ẹgbẹ́ ìtẹ́jọ́jẹ́ irọ́ gbogbo wọn ló ti wà nílé ọkọ. wíṣì àbí ti báwo. àbí mi ò understand nǹkan tẹ́ ẹ̀ sọ sà. Ah. ẹ ara ọmọ yẹn ti yá. a ní òòyà dókítà. ẹ ẹ kò fún apá rẹ ti yá rẹ ti yá ẹ fẹ bá wa sọ wípé ó máa wà lórí wheelchair náà. no ṣé mọ̀ pé à ń treat ẹ ni eh. accident yẹn wà tó ṣẹlẹ̀ anybody ò mọ what and what tó ti affected again sin but now ẹrí pọ̀ mọ̀ yẹn ti wà ok irin ló kù. Ah, ṣé irin yẹn irin yẹn irin yẹn ṣé ìyẹn irin yẹn kó tó ní accident yẹn ṣé kò máa rìn ẹ̀yìn tó ní accident ni ò rí mọ́nà o. dọ́kọ̀ kò wà òkè tó bá wà òkè ẹ̀ ní sọ pé ká fi sórí wíṣíà. ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wà lórí wíṣíà tí ń ṣe pé bóyá pé bóyá wọ́n paralyze again sin you have been to airport ẹ̀rọ àwọn àgbàlagbà ẹ̀rọ lómi tó ti weak tó máa fi sórí wíṣíà tó máa fi ti dénú inú plane kò mí pé ẹni ẹ ti paralyze nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé a máa refer physiotherapist sí wọ́n máa máa fún ní training wọ́n máa máa massage rẹ̀ with time á bẹ̀rẹ̀ sí ní rìn. ẹ ṣe ọmọ ẹgbẹ́ ọmọ ilé ló wà lórí wheelchair ní lọ́wọ́. ẹ jẹ́ kájọ gbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run ní kẹjẹ ká ní bìlífù náà ọmọ ẹ ti ṣe rí gbogbo tẹ́ ẹ̀ ṣe yẹ má ṣe lójú ọmọ yẹn. dókítà kí lẹ̀ ń bá mi sọ kí lẹ̀ ń sọ náà ẹ ah, ẹ sọ lè fún ọlọ́dẹ sọ lè fún ọjẹta. àbí dókítà nǹkan tẹ jẹ́ kó yé wa last time tá a wá síbi ni pé eh, she is getting better. pẹ̀lú gbogbo ọjọ́ òun tà sí náà. kò tí ì sí lórí wíṣẹ́ anú máa bọ́ sórí wíṣẹ́ ẹ̀ ni. kí ni yàtọ̀ kí ló fà á ní èje. at least kó lè fi rìn. àjẹ́. physiotherapist. you have problem. Ah! <laughs> Nínú ọ̀la. Nínú ọ̀la.

Mọ́mí ẹ wò mo lè rìn mọ́, mo lè rìn mọ́. Ìfarabalẹ̀ wá rìn yìí, ẹkú tó ń yìí kò kí hẹ́ ọ̀pọ̀ ó máa ń dá fún wàhálà yìí ẹ́ gbogbo ojú ẹ̀ ṣe òjò ẹ̀rìn òjò òjò kan tó tí wàá ṣe mo wá bọ́ síbi wá sunkún bó ṣe ń sunkún ìbá rẹ̀ jẹ́ kí mi lọ padà sí ẹ̀ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ lọ́run lọ́run tí a sì dẹ́mi ẹ̀ sí jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ lọ́run lọ́run tí a sì dẹ́mi ẹ̀ sí Ha ha ha! dá mi lóhùn kí ló ń ṣètò ń jóná kò tiẹ̀ jọ nǹkan tó ń jóná tó ń bì sí dára kí òun ṣe gbómọ oúnjẹ fún mi ni. rárá mà mi ò sí kọkọ àmọ́ dáàdì ló máa jẹ o tó rán ni pé kí n mú láìta wá fáwọn lẹ́ẹ̀kan. dáàdì wo ni. dáàdì ẹ̀gbọ́n kan yìí. àbáyé dáàdì fẹ́ ta ni tí dáàdì mu sìgá nulẹ̀ mi wọ́n ní kò mú láìta wá kí ló tó yí pápá sọ fún mi ná àbọ̀wá bá lọ rẹ̀ wọ́n ní òun láì ta wà wọ́n dájọ́ dákọ́ ní dájú ìyá wèrè níjà. Òbí nọ́nsẹ̀nsì wo lè yẹ? Hello daddy. Nǹkan tẹ̀ ń ṣe yìí wrong now. Èmi àti yín ni sá. Ẹ jókòó comfortably. Ẹ mú sìgá dání. Ẹ ń fà with authority. Ta ló fún yín lóru authority yẹn? Yes, as mi ò ní láti gba ọ̀dọ́ ọ̀dà lọ́wọ́ anybody. Àbúrò mi ló nílé, it's like pé mi náà ni mo ní. Ṣé you understand? torí gbogbo ìgbà tí ó ń struggle èmi náà ẹ̀ lájọ ọmọ bó ṣe jẹ́. ẹ wo bí ẹ wo bí a plan pé èèyàn lè máa mu sìgá a plan ẹ̀ mọ́ foundation lè tẹ bá wọlé ìdàdà tó ẹ pa plan pé máa máa mu sìgá ni window kékeré máa wà á lè fún yín ní cross ventilation mo ń tún láti sọ fún yín pé kò sáyè sìgá nínú ilé yìí àṣẹfẹ́ ṣe wá lè ṣe ni àṣẹfẹ́ pa wá ni. jẹ́ kí n gbọ́ ẹ dáadáa problem tó ní pẹ̀lú mi ẹ̀ ṣé torí pé mo jókòó mò ń fà ni àbí o tiẹ̀ fẹ́ kí n fà rárá lóòótọ́. ẹ sà mi ò fẹ́ kẹ́ fa sìgá ń bí bẹ́ẹ̀ ni. o lè máa wò mo lè máa ń ọ̀nà ẹ̀ o. Ah. mo ń mugbó dáadáa ṣùgbọ́n máa ti make sure pé oṣù ìta ni mo ti mú mo wọ́n nù ẹ̀ ní ká ní mi ò wọ́n nù ẹ̀ kí ló stop mi láti mú mi ò dọ́ọ̀jì gbọ́ fún màmí tó fi kú gbé lọ́wọ́ gbé lọ́wọ́ ọ̀dọ̀ ọkọ̀ ẹ̀ mọ̀ pé mo ń mugbó o kí ni stress ẹ. ẹ wo bí tọkọ mi bá mọ̀ pé ẹ̀ mugbó problem family ti yín nìyẹn èmi gẹ́gẹ́ bí ìyàwó àbúrò yín mò ń pàláṣẹ fún yín wípé kò sí àyè láti máa mugbó àbí fásigà nínú ilé wa. nínú ilé àbúrò mi ìyẹn ò kọ́kọ́ possible bóyá lo mọ chance mi gan o mọ bí ṣe tó ah. ok sórí nsìn tọkọ ẹ ò sí nlé èmi ni mò ń represent as landlord ilé. ní ọ̀dọ̀ ta ni. bọ̀ tó bá wá sọ pé no wọn àgbẹ̀ pẹ̀lú ẹ̀ ṣé kí n fi ara mi hàn ẹ̀ kórì mi mo lè pe ọkọ ẹ̀sìn sí máa ní kó lé ẹ̀. E. ó máa lé ẹ e. bọ́ mi ìfẹ́ dálé ẹrú ah. má dé àmì o. Ah, ṣé yọ̀dọ̀ sàn láyé láyé ẹ̀ bóyá ọmọ mi má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ó dà lọ́mọdé ẹgbẹ́ ọ̀ ẹgbẹ́ òṣèlú ọmọ o mo struggle ta ṣe kó tó di pé àbúrò mi mẹ́kẹ́. ẹ wo bí ẹ̀yin náà mọ̀ pé mo máa ń pọ̀n yín lé mo dẹ̀ máa ń respect yín torí ká tó sọ̀rọ̀ ń sìn ẹ̀ ẹ̀ mo bá bá àbúrò yín ṣe lówó ṣẹ́yìn lẹ́ bá gbégbá ajé ni inú sẹ́yìn lẹ gbégbá ajé fún tó fi tó tó fi lówó ni ẹ tẹ́ni tẹ́ni ló ń sọ bí ìgbà tó yẹ pé èmi àtọkọ mi náà kọ́ lájọ ṣíṣe owó yìí ẹ wo bí gbogbo nǹkan tẹ bá fẹ́ fà ẹ kúrò ní gbogbo premises bí bóun yìí kẹ sọdá sọhùn gbogbo ibi táwọn gbó wà ẹ lọ fojú yín kẹ fi ṣe rékì kẹ lọ síbẹ̀ kẹ lọ máa fà ṣẹ gẹ́ẹ̀sì nǹkan tí mo sọ. pẹ̀lú nǹkan tó sọ ẹ̀ sẹ́ ṣé first time ẹ̀ tí n bá ti wá fa ilé ìtọ́nsìn mi ò ṣé you understand because ó ní iye tí mo gbọ́ ó ní iye stick tí mo gbọ́dọ̀ mọ lójúmọ́ kí n tó lè wà òkè wọ́n recommend ẹ fún mi ni <laughs> látìgbà tí mo ti wà secondary school ni oh no no no mo mú sìgá dàgbà ni bó ṣe ń wò mí yes kò sí anything tí mi ò mú lè mú bọ̀bọ̀ yìí sọ́sìn tí mo fẹ́ sìn n bá ti mi lè tọ́ màá lọ complete eh, drugs mi màá lọ complete ẹ̀ ń ta. so ẹ ní so eléyìí lẹ mo ń dúró ẹ sáré fà tán. mi ò rush ah. mi ò rush wọn tún sọ fún wọn tó ní kí n má rush no doctor ni o ọkọ ní kí n má rush fàṣítà. mà á ti tọ́wé rẹ̀ abúrú kí lélẹ̀. àdáde ẹni wá lára o ẹni wá lára ẹ nǹkan tẹ fẹ́ ṣe sáyé yẹn ẹni wá lára o. Ah. àrífín ti pọ̀ jù láàrin ìgbà tó mọ̀ yìí àrífín pọ̀ jù o kí ló ṣẹlẹ̀ sí mi náà ó ò dẹ̀ kàwé tó mi ọkọ ẹ̀wọ̀ kàwé tó ó kàn ní lọ́kì ni kí ló ṣẹlẹ̀ lọ́kọ̀ fún lówó ò wá ń sọ̀rọ̀ èmi lórí mi ò pé wọ́ ókè yàrá kan tó fún mi yẹn màá máa lọ mú gbómi àti everything bẹ́ẹ̀ so tó bá bí ẹ̀rí kó wá kan lẹ̀ kó wá sọ pé mo ṣe mú gbó àbẹ̀ sìgá nínú yàrá mi. I'm fine. Thank you for coming over. Uh-uh. <laughs> I trust you. Mm, mm-hmm. yes, yes. So that you are bored, Thank you. Ah, Let's go again. again. I'm tired. Don't be tired. Let's just go again. Oh. Ah. Super. Oh, my baby. <laughs> Thank you. Thank you. ṣùgbọ́n kí wọ́n nìkan náà lè nílò lè má ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. tí mi bá ṣe é tá ló tún fẹ́ ṣe é. <laughs> Thank you. Thank you. <laughs> tó bá tiẹ̀ ṣe kò sẹ́ni tó fẹ́ ṣe. I'm here for you baby bá dé kí n jó fún ẹ lọ màá jó hmm? bébí ò sọ̀rọ̀ mọ́ ni kí ló ṣe babe. You know ṣe? All of sudden, it just went from there. Kí ló You know I don't like you shedding tears to me. Doctor. What do you mean? Ẹ̀rù ló ń bà mí. Kí ló ń bà lẹ́rù? Wọ́n bí mo ṣe wà. Ṣòṣì máa Come on. Come on. Tí n bá I won't be here for you. Láti ìgbà tí incident yìí ti ṣẹlẹ̀, I'll be here for you ọdún náà ni mo ń tiẹ̀ káàkiri dájọ́ ń ṣeré ní compound if I will not be there for you I won't be here now come on She told you ló ṣe wọ́n you don't need it you are mine would you mean that you are mine Can and you... I'm yours I'm not going anywhere. Can you promise me? That what? That you will never leave me. Baby, Let me use this time to promise you that I'm not going anywhere. Hide or dead daughter. Kò ní fi ẹlẹ́rọ̀jọ́ I will always be there for you. Till death do us part. Till eternity. I'm here to stay forever to make you happy always. Come on, baby. Don't give me that tears. Are you sure? I am very sure come on, my pretty. You know I love you so much. And I do too. I love you also. You know I can't do anything without you. I know. Same here. Mm. Come on. Tóbi lọ́ba. Àmín. Ọlọ́run á bá mi fi ṣe ṣe. Àmín. Àgbàrọ̀ ọlọ́run á gúnlẹ̀ àjọ. Àmín. Hmm. ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni. nínú ah. gbogbo tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ìyá tí ò sápá. mami eh. eh, mo ṣàmù bí lè ṣe wà mo mọ pé à ń manage ni máa manage ara mi èyí fún mi yẹn náà máa mú bí máa ṣe lò. Eh, ẹ̀rù ló ń bà mí hmm. mo gbóbìnrin ni ẹ. Ah, ah. àá mi má jẹ́ kí ewu kọ̀kọ́ bá yín ẹ̀wù mi rí nǹkan ẹ̀ mi ì dẹ̀ kí n mi lọ hmm. mo máa mọ bí máa ṣe manage owó tẹ fún mi mi ò kúkú mọ̀ pé èmi náà mọ̀ pé ò kí ń rìn nǹkan hmm. èmi náà dẹ̀ mọ̀ pé ò kí ń ṣe jù rẹ̀ lọ bọ̀tà sóbìnrin. Eh, hmm. ó mọ̀ àmú mi kégbékégbé ṣé ìkọ́ tí mi ṣe láti kékeré mi tẹ́ ẹ̀ fi kọ́ mi ah. ṣé ìgbà tí mo wá dàgbà yìí máa ń pé mo fẹ́ máa ṣe. Eh, gbogbo ẹ̀ náà ló yé mi mo tún ní láti fẹ́ lọ sí pé obìnrin ni ẹ́ wọn náà mọ ìkóbìnrin yẹn o lè máa rí káwọn èèyàn máa wọlé máa wọlé máa mm, wọlé yìí sí kó máa wọlé ojú. wọ́n mi fọkàn rẹ̀ bàbá mm. ó ṣàmù ohun tẹ̀bi mm. ẹ̀dẹ̀ mọ́ pé máa promise yẹn ah. pé mi ní dojú tì í kó máa mú ní dùn. ẹ pé kẹsẹ gbọ́ àdúrà sí mi. dàbọ̀ sí i.

yé nìṣó mi ò lè gbà kẹjá jókòó sí ìbá ẹnìṣó nílé ẹnìṣó ẹjọ yé nìṣó ẹnìṣó wọn rò mo kò dá fún àlàáfíà yín rárá ẹ pẹ̀lẹ́. wọ́n di ìrònú mọ ìṣàn tí wọ́n ṣe gbọ́ ẹjọ́ ojú yín la tún wò báyìí ìpínlẹ̀ mọ́. dáadáa làwà ìwọ náà ń kọ kò sí problem kankan yàtọ̀ sí títọ́ iye ẹ̀gbọ́n ẹ̀. wọ́n mọ̀ pé wọn náà ló sọ pé wọ́n ní problem ìgbà kan àwo kan ká accommodate wọn wọn ò ní problem tẹ́lẹ̀ o wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní problem ní báyìí because wọ́n múlẹ̀ ayé wọ́n mú gbóná fún mi. imagine kí ọ̀nkú máa fa sìgá nínú compound nígbà tí mo lọ bá wọn tí mo tí lọ bèrè lọ́wọ́ wọn pé kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n tún sọ fún mi pé o wà àwẹ̀ pa àwọn ọ̀fà gbò. ẹ̀ mo mọ nǹkan tó yẹ kí n sọ fún wọn o nǹkan tèmi dẹ̀ máa ń sọ nípa ọ̀rọ̀ fámìlì rẹ̀ èmi àti ẹ̀ ti jọ sọ pé tí any family member bá wá kí èmi àbíwọ ó pẹ́ jù ọjọ́ méjì kan máa lọ òun ni ọ̀nkú dúró pa sọ́dọ̀ wa yìí ń sin fún fi tiwọn ní mi lára ìwọ náà dẹ̀ mọ̀ pé mi ò láìkí smell sìgá rárá tó tiẹ̀ ṣe gbọ́ tó ṣe gbọ́ àgbàlagbà kí n má sọ̀rọ̀ sí wọn èmi ti sọ̀kan sí wọn mi ò ní sọ ọmọ ṣá ìwọ ni kó bá mi pè wọ́n kó bá mi bẹ̀ wọ́n kàn jọ nítorí ọlọ́run kó má ní mi lára. mo ti gbọ́ mi o. wà ok ẹ̀wọ́ tó ló máa ṣe yẹn ń kọ́ mi ò tí ì rí. all right mama I expect I love you so much mom. ṣé mo kẹ́mi ò ní anything láti ronú pa ìṣá because mo ní Gbémisọ́lá mo ní Kẹ́misọ́lá so mi ò ní anything láti rò. <laughs> sista mi ẹ fún ní ṣàkílẹ̀ tí ẹ fẹ́ máa rò níbi tí èmi wà èmi má tí ẹ wo má fẹ́ disturb yín pa ẹ nígbà tí rẹ anything. but you guys ẹ dúró ná ẹ dúró ná ṣé mo pé ẹ lè understand nǹkan kan. understand what again? èmi wà ń bí fún yín àwọn wà níbi fún yín mọ́mí àti dáàdi wà níbi fún yín bọ́dà dọ̀tún kó tún wà fún yín kí ló tún kù fún yín kí láti fẹ́ máa understand. help me tell am. ẹ wo ẹ jẹ́ rọra ẹ rọra o ẹ rọra. kò ṣe nǹkan tí mo ń sọ nìyẹn. kí lẹ wá ń sọ. ó ní nǹkan tí mo máa miss i miss driving mo ní lè wá ara mi mọ́ ah mo máa miss driving. ṣe tán sàn ṣe ni pínpín ẹ̀yìn sì tí mo fi lọ kó dúrẹ́bì mọ́mí àti dáàdì ni pé èkì ní sùúrù kì ní sùúrù tó bá yá máa kọ ṣé tó pé mo ti kó dúrẹ́bì ni ṣé mo ti ní máa wà yín káàkiri báyìí sí ṣé máa miss driving ni wo kò tí ẹ ah. ní ìdí pé ẹ̀ ń pull long matter. èmi personally máa lọ kọ́ driving máa lè máa gbé yín kákàkiri. èmi gan máa kó ajọ máa gbé yín. so ẹ má wọrí ẹ ti gbọ́. ó bẹ́ẹ̀ tàkàtì tó kọ́ wa yín kákàkiri. ẹ má wọrí sísá mi ẹ má wọrí. mo ti ẹ̀ jẹ́rìí yín. dáàdì níní ọ̀rọ̀ níní ni mo fẹ́ ká sọ àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ti come around and sing. ó wù mí ká gba driver bọ̀. Hmm torí pé mo fẹ́ gba driver fún òun náà ni mi ṣe ní pé káwọn àbúrò ẹ̀ kọ́ driving for now because tán bá kọ́ driving ṣe mọ̀ ẹ̀gbọ́n àtàbúrò kọ́jọ́ máa lọ káàkiri kọ́jọ́ máa ṣe àwọn àbúrò ẹ̀ lè bínú sí pé àwọn wà àwọn ò ṣe àwọn ọmọ tó bá sọ̀rọ̀ tó bá bira wọn lọ kò tó bá jẹ́ pé ẹni tá a máa sanwó fún iṣẹ́ wọn kò ní ṣe gbogbo rárá àdá bẹ́ẹ̀ yẹn. that is true. so ìyẹn ni mo mọ̀ pé ká mú gbọ́ because kò mú mi kókò wà nílé kọ́ máa wá ṣerun fún un kọ́ máa wá ṣe ìkọ́ná fún kọ́ máa ó wù mí kó nǹkan kan fúnra rẹ̀ kó ní life hmm. you understand what I'm saying. sórí rọ̀ṣẹ̀ èmi gan ti rò ó nítorí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní in fact nǹkan tó tó bà mí ní jẹ́ gan ni because um, kò ṣáà lè wà lórí wíṣẹ́ àánú lẹ́ńbì twenty four seven ọ máa life láì máa wà thoughtful so èmi gan ti ń ròyìn pé a need something like that ka wá driver fún tó máa máa gbé káàkiri at least kó lè eh, happy in our so it's a good idea it's a good idea but the problem ni pe ọmọ ẹ eh, driver tí a bá ma gbà náà èèyàn láti wà careful. bẹ́ẹ̀ni and láti wà very very careful. ìwọ púpọ̀ náà wọn dẹ́bà yìí ṣàṣàánú wọn ni òun fa nǹkan kan ságbárí <laughs> ṣàṣàánú wọn ni òun fa nǹkan kan mi ò dẹ̀ ní fẹ́ kí èèyàn kan wá gbé ọmọ mi kó lọ forí ẹ̀ sọ̀pẹ̀ àbí kó fi sọ̀gì. ọlọ́run ní já rírọ so angu yẹn à ń láti wo dáadáa ká wo nílé tó ti wá ká wo bó ṣe wà responsible sí bóyá ó dẹ̀ wà God fearing ọmọ ajẹ́ tó lápá tó lẹ́sẹ̀ tó bá gbégbági tó gbégbágòtò á lè á lè gba kọ́kọ́rọ́ lọ́wọ́ àbí kó bọ́lẹ̀ sẹ́ni tí ò lè dá dúró àbí tí ò lè dá jókòó àbí ìrìn so ìgbà ẹ lèmi fẹ́ kó wù dáadáa o. ẹ wo Ọlọ́run nìkan ló lè ṣàánú wa lérí ààyè you understand what I'm saying because èyí tó jẹ́ èyí tó súnmọ́ yàn gan tó jẹ́ èyí tó súnmọ́ yàn gan tipẹ́tipẹ́ iṣan ọ̀run èèyàn mọrúwà burúkú tó máa wà lọ́kàn ẹ̀ hmm. you get what i'm saying now so àdúrà la máa fi tì ọlọ́run ìjẹ́ ká bó lórí burúkú dòwò pọ̀. mi kò fẹ́ kókàn máa dún dájókòó sínú ilé ká máa pèèyàn fún kán wá bá ṣe irun ká máa pèèyàn fún kán wá bá gẹrun ó ní kó máa jáde kó náà máa jáde kó ní life. i understand ọlọ́run á gba ògo. Hmm. Um, Mr. Kola. Yes, sir ṣé o sì ní valid driver's license. bẹ́ẹ̀ni sà mo sì rí níwèé nǹkan ni. o sì rí níwèé ni. bẹ́ẹ̀ni sà. ok ẹ irú cigarette wo ló ń fà lọ. ha yóò kí n mu sìgá sà. ẹ ó mu sìgá. bẹ́ẹ̀ni sà. irú ọtí wo ló máa ń ha yóò kí n mu ọtí o lẹ́yìn omi nìkan mà. jẹ̀dí ń kọ́. lọ́tà tó sà. Ah, ọ̀dà that's good. Um, ṣé o lẹ́sìn. bẹ́ẹ̀ sàmú lẹ́sìn onígbàgbọ́ ni. ìyẹn dà. nǹkan méjì la fẹ́ látọ̀dọ̀ dírẹ́fà wa careful driving and uh, the second one is ẹni tí because ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ orí wheelchair ló wà so àwọn wá dírẹ́fà tó rí ẹ pé dáadáa tó yẹ pé ó máa wa ọmọ wa níwàá àlàáfíà tí ò ní kọlu bí kọlọpẹ̀ tó máa wà very very careful so irú dẹ́bà bẹ́ẹ̀ là ń wá. ìṣó aládàáde mọ́mí náà ti sàlàyé mi ò kí n bá wa mọ́tò mi ò fi sáré jẹjẹ wá ṣáàṣì. sórí as long as tó bá ń ṣe léyìí ẹ wàá gbádùn fámìlì wa dáadáa àti pé iye tí mọ́mí bẹ́ẹ̀ sọ lórí sálárì tóṣù bá ṣe ń pé láti máa máa polí ẹ lọ́wọ́ tó bá dẹ̀ wọ ọmọ tá à ń sọ dáadáa yìí nítorí pé àbùjẹbùdà ni lòun náà wàá gbádùn ẹ̀ wàá gbádùn ẹ̀ tó bá dẹ̀ mú ròyìn ayọ̀ wá fún mi náà ẹ̀ yàtọ̀ sí sálárì ẹ̀ èyí náà máa ọwọ́ mi máa máa rò sápò ẹ̀. okay sir. sori in a nutshell nǹkan tí dáàtì dára ti sọ fún mi pé kò ṣọmọ gidi àti ẹni tó fẹ́ bá ṣiṣẹ́ àti dáàdì àtèmi kò jẹ́ bùdànù ní gbogbo wa kò dẹ̀ sẹ́ni tó bá wa ṣiṣẹ́ tí kì í ẹjọ́ ìwà ṣó ti yẹ so fara ẹ balẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe lásìkò kò dẹ̀ ṣe dáadáa kó fi tó kulẹ̀ fọlọ́. ẹ ṣe mọ god bless you. sọ ara rẹ náà àtọmọ náà lóye. ẹ ló máa mi ẹ wò ẹ máa bá mi dúpẹ́ o ṣe làwọn ọ̀gá kan tọ́jú mi bí fáwọn náà bí mi ah ẹ wò in fact èmi gun expect ẹ ló ń tọ́jú mi wàhálà ẹ fọkàn balẹ̀ o kò sí wàhálà mo kàn sáré jáde wá ní mi ò rí lè ráàyè. drop ẹ. ẹ jẹ́ pé padà. drop it. má pè é padà má mi. ah kàn ń ṣe ẹni mo rò pé ó lálàáfíà ó kàn dé wọlé bẹ́ẹ̀ ó dẹ̀ rò pé ó kàn dé lè wọnú kọ́ńpáǹdì kó o dẹ̀ máa ṣiṣẹ́ lọ láì jù gbà wà máa hàn ìjọ òun ló tó wá kí mi ń bẹ̀ tọjọ́ orí ni àbí ká fi seniority ká fi wò ọjọ́ wo ló dé náà mi tiẹ̀ tiẹ̀ lè pè lọ́mọ̀ṣẹ́ torí irú ìwọ yìí bó tiẹ̀ ṣe ń bí mi inú lásán náà tó o tiẹ̀ ń wò mí tó o wà á súnmọ́ mi kó o kí mi dáadáa yẹn o ò ní pẹ́ lọ mi wàwá máa wá hàn èmi á máa ń ṣí géètì fún wọn bó ṣe rí tọ́rọ́tọ́ yìí ṣé òun fi fóòmù sí ìdíwọ́ ọ̀gá ni àbí báwo ló ṣe ń jò máì tí bẹ̀ mí o ó ti mọ̀ pọ̀rọ̀ tí mò ń sọ make sense báwo ló ṣe tí ó bá jẹ́ pé mọ́tò gọ̀ ṣé kí irú ẹ̀ wà mọ́tò. ẹ má bínú mo mọ̀ pé mo jẹ̀bi. kí lẹ̀ bí ẹ tó jẹ. ẹ̀bi tí mo jẹ ni kó yẹ kí n bá yín pé ah bàbá o ẹ̀yin mo ah, bá ń bá. ká ní bàbá. ẹ̀ta bàbá alábà ni bàbá. ẹ ẹ ṣe sọ̀rọ̀ ní ṣe sọ̀rọ̀ ní ó ṣe sọ̀rọ̀ ní kí lẹ̀ bí ẹ kejì. ni pé yẹ kí n bá yín pé ah kí lẹ̀ tọ̀ tó yẹ kó o ṣe ó ṣe nílàkàyè bọ ní àwọn nǹkan tó yẹ kó o máa béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. àkọ́kọ́ o ti mọ̀ kí bàbá ni mí ṣẹ̀ṣẹ̀ bẹ̀ mí báyìí ẹ má bínú. orí ẹ pé mo ṣẹ̀ṣẹ̀ gbẹ̀bẹ̀ báyìí ni ẹ̀kejì o wá ní kó yẹ kó o béèrè ẹ̀tọ́ tó o béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀tọ́ rè téèyàn bá ń bọ̀ bí jọ ó rò pọ́nkọ́ lè dédé gbà ẹ̀ síbi tí ò bá jẹ́ pé irú ìmọ̀ ti wà nínú ẹ̀ ìwọ lọ kó jáde rí kó ra búrẹ́dì bọ̀ ó lọ́mọ ńlé o ò lẹ̀bi lé kó tó ní kó orí kó oríṣẹ́ síbi o ò ra nǹkan lọ lé. kò sọmọ wẹrẹ ń bí bàbá. orí ẹ bàjẹ́ kò sọmọ wẹrẹ ń bí kò sí bàbá wẹrẹ ń bí náà àbàbà kọ́ ló pè mí ń sìn nígbà tó fẹ́ kí mi ó wà lè lọ kó kàn tiẹ̀ páàkì ìgbà tó jọ̀gà bọ́lẹ̀ kó dẹ̀ wọ̀ síbi kan tó ti ń ra búrẹ́dì kó dẹ̀ ra búrẹ́dì ń bẹ̀. àgbàlagbà oúnjẹ búrẹ́dì ni kò bá ẹ̀ tì yín mu. ṣé o má ṣe báyìí ta ló wò. Ah, mo wá àwọn ọ̀gá ni. ṣé o máa wọ́n ní tẹ́wọ̀n bá mọ tí kó má wakọ̀. bọ̀ tó o bá wọkọ̀ kọ́ kó má mọ tí. èwo ló wá ń ṣe ń bẹ̀ ìgbà tó o wọkọ̀ o máa ń mọ̀ tí. ṣé o máa ń mú. mo máa ń mú mi. ṣé o máa ń mọ̀ tí. lẹ́ẹ̀kọ̀ọ̀kan. lẹ́ẹ̀kọ̀ọ̀kan very good <laughs> recorded record ẹ mo ti record ohun ẹ sílẹ̀ gbogbo nta ìjọ sọ báyìí wà ní conversation bẹ́ẹ̀ni ìyẹn kọ́ ara nǹkan tí màá fi mú ẹ ah. nìyẹn ọmọ kẹbi gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ kó sí mi lọ́wọ́ ó ti kó sí mi lọ́wọ́ rẹ dìbà tó bá bí ẹ dá tí wọn bá wá jáde ìwọ má ra búrẹ́dì bọ̀ ìwọ má ra àwọn nǹkan tẹnu ń jẹ bọ̀ tó bá bí ẹ kó má ra gàrí kó o má ra ìlú bọ̀ kó o má ra bọ̀ kó wá gbé fún mi bẹ̀yẹn wàá rí bàbá ńlá àràn wò mo ti rìkọ́ọ̀dù ohun ẹ o sọ pé o máa ń mú ọtí ọ̀gá òde ìfẹ́ nìlọ́ wo ha ṣé ẹnu mi rùn ọ̀gá òun fẹ́ni tó bá mú tí ni mo dẹ̀ ti rìkọ́ọ̀dù ohun ẹ síbí wípé òun ló máa ń mọ̀ tí. ẹ fọkàn balẹ̀ mo ti ṣèlérí tí n bá ti jáde lọ́la a tó mí. mo ti ṣèlérí. mo ti ṣèlérí fún. ọmọ bo ni ẹ mo ti ṣèlérí. ẹ gbàgbé ibi tí mo ti wá bàbá. èmi ló jájúmọ́ ah, ah. kémi gbàgbé ibi tó tu wa ah. èmi ni mo ti ṣèlérí. ọmọ bo ni mo ọmọ bo ni ẹ. mi mi bá yín ẹjọ́ ẹ má bínú. tí bá ti ń bọ̀ lọ́la. o ò lára o ò lára fi singlet gbéra ẹ má ọ̀rẹ́ tí bá ti ń bọ̀ lọ́la tí mo bá jáde lọ́la tí mo ti ń bọ̀ wá. tó o bá wá gbé wọn lọ jẹ́ sọ̀rọ̀ wèrè tó o bá wá gbé wọn lọ sí jọ́ọ̀sì níbi òtútù nǹkan ṣé ò ní kúkú òró. tó o bá bọ̀ lọ́la irú singlet kó o ra bọ̀ tó o bá ra bọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ mi ì fẹ́ rí ẹ kó o wọ singlet mọ́ nínú ilé yìí àbórí ah! wọ́rọ́ àbórí wọ́mi mo ń wọ singlet ń wọ singlet no seniority in this house are you telling me that. ẹ má bínú sá. ẹ má gbàgbé àdé o ìwà ẹ̀kọ́ ìgbà tó ń bẹ̀rẹ̀ wọn sí o. mo lọ ní dáàbò ìwọ ṣe fún wa ìwọ lọ wò. ẹ kò jókòó mọ́mí. ẹ ìyá mi. àǹtí níní. pẹ̀lẹ́ wo ṣorí rice tó ń ṣe èmi ìlú fẹ́ kí rice yẹn fọ́pọ̀ o. ní fọ́pọ̀. ẹ̀hẹ̀ kó o dá ní sódà kó lè dà wò. bí má wá ṣètàn sí ẹ̀sẹ̀ torí orí tábìlì jẹun àbí mo gbẹ̀bọ̀n àyìn. níní. mọ gbọ́ èwo ló fi ọ. ẹ bí a kò gbé wá síta síta ṣe wá ń ta tá à ń gbatẹ́gùn. ẹ oṣù tó bá ti lọ gbé wá síbi. ọmọ yìí yọ́nà ló mọ̀ gbàtẹ́gùn yẹn máa kúrò lẹ́nu. <laughs> ó jẹ́ sílẹ̀ original mo kó màá lòún ti ó yẹ kí wọ́n six méjì six méjì wọlé wọlé wọlé. kí ló ṣe é tó ṣe slow. Fúnmi ọ̀rọ̀ Dọ̀tun ni he has not been picking my calls láti bíi five days ago mi mọ nǹkan tó ṣẹlẹ̀ kò dẹ̀ tún return calls mi. wo jẹ́ má gbọ́ ọ̀rọ̀ ọkùnrin léyà ọ̀rọ̀ ọkùnrin mà ṣe gbé léyà ibi báyìí ni ẹ máa ń gbọ́rọ̀ ọkùnrin sí tó bá ti ṣe mọ̀nàmọ́ná wàá yẹ báyìí ah ó jẹ́ tèké easy the only thing tó yẹ kó máa ṣe ń sìn ni kó máa múnú ara ẹ̀ dùn kó máa wà happy all the time kó dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní tó ṣe ẹ̀ yìí èyí tó ṣe àwọn èèyàn tó ń gbabẹ̀ kú kò tó èyí tó ṣe ẹ̀ yìí but God gave you life you are still living ó yẹ kó máa dúpẹ́ fọ́nà òun ah well my dear fi ọkùnrin lẹ̀ o kó dẹ̀ enjoy life ẹ̀ àìmọye tó wà ní orí wheelchair tó wà yìí tó ń ṣe dáadáa tó ń rọ́kọ̀ tó wọ́n pọ̀ lórí Facebook wọ́n pọ̀ lórí Instagram wo má rọra ẹ pin o má rọra ẹ pin rárá kó cheer up what's the ball mi nífẹ̀ẹ́ sí i bọ́tọ̀ tún promise mi náà ó yẹ kó ṣe báyìí. ìgbà tí dọ̀tún wá promise yẹn tó tún wá lọ pé òun ò ṣe mọ́ kọ́ṣà máa lọ bẹ́ẹ̀ ni. Oh. wo forget about dọ̀tún jẹ́ kí dọ̀tún wà láàyè kí ìwọ náà wà láàyè ṣé o ti gbọ́ health ẹ ló mọ́tà sí mi kí wọn náà dẹ̀ make ara happy kó look good kó look fine kó look sexy. cheer up baby cheer up cheer up cheer up o oh, ní ìdí ẹ o oh, ní ìdí ẹ ọkùnrin o oh. ní ìdí ẹ máa jẹ́ máa play nǹkan tá à play lọ cheer up cheer up cheer up cheer up kíjọ tí o bá wá ẹlòmíì máa wá kò sí big deal ah six three hey six three. I ah, lọ́gọ́dá dọ̀tún that. kújọ́ mẹ́ta ṣe wà pa. ọjọ́ kan pẹ̀lú báwo lẹ́bí. Ah, kí ló dé tá a rí yín láti jọ ẹ̀ náà. mo bízì díẹ̀ ni iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi gan presently. Uh, bọ sísá mi sọ fún mi pé àwọn tí ń pè yín látijọ́ yìí ẹ ẹ gbé kọ́ọ̀lù àwọn ẹ ẹ dẹ̀ tún return call. wẹ́ um, tòun lẹ́yìn tiẹ̀ má darẹ̀ láàmú tí n bá ti ráyè má pè é mo ti sọ fún tẹ́lẹ̀ pé má pè é má darẹ̀ láàmú àtọ̀ onídẹ̀ má pè tí n bá ti wà less busy ẹ lólobè tí ó yí ẹ. ok na kò sí problem ẹ mọ nǹkan ẹ kò jọ nítorí Ọlọ́run ẹ try kẹ́ yọjú sí wọn ẹ jọ she is not herself at all inú wọn ò dùn bóyá tó bá ti èrè yín bóyá wọn àti ẹtù share of bẹẹ jọ nítorí Ọlọ́run ẹjọ ẹ try yọjú sí wọn ṣe ti gbọ́. má wọrí èmi mo lọ́kọ́ má wọrí màá wá yọjú sí i it's okay yeah o ṣe o ṣe gan. ok kò sí problem ẹ ṣe gan sir ó dàbọ̀ sir ẹ take care. Yeah. Ah, ẹ dúró lọ nínú ẹ̀yin méjèèjì àti rírí ta ló dàgbà jù nínú yín. ẹ kí wàá lórí tẹ́ ẹ̀ dá sí tí ó kàn yín pàápàá jùlọ ìwọ kí ló tó dá sí tí ó kàn ẹ tẹ́ ẹ fi ẹ̀gbọ́n yín ṣe yẹ̀yẹ́ ẹ wá lọ dá sí relationship orí relationship àbí ẹ̀yin náà ti ní boyfriend ni. ó ti mọ àwọn àti ní boyfriend. kí ló ń kó kí ló kó èsì pẹ̀lú tó dá sí kó kọ́ ẹ̀ náà tó bá tiẹ̀ máa dá sí wàá dá sí dáadáa ó wá lọ bá ọmọ ọlọ́mọ ọdún jẹ́

ó yá ẹ dìde ẹ dìde kẹ wọlé lọ mo fẹ́ bọdá kí n sọ. kí ló dé tó ń lọ ọmọ fún mi àjọ ní sitting room ní ìjẹ́kẹ́ tó kù wọn. <laughs> ẹ̀yin náà lọ ẹ̀yin lọ ẹ̀jẹ̀ àgbọ̀rọ̀ jàre gbẹ́sẹ̀ lẹ́ẹ̀kẹ́ yé pàgbẹ́sì irú lọ́sẹ̀ lẹ́yìn pàpò pàpò mi ò sọ pé mi àti wọn kọ́ la jọ ní pálọ̀ àmọ́ ibi tó bá wẹ̀ fúfú lè lèyí darí ìgbésí ibi tó bá wo lówó ẹni rírọ́ ni lọ ah. èmi mo lọ́kọ́ mi tó bá dẹ̀ ti mo sì lè mọ́kọ́ mi sọ. ẹ wọn ò bẹ ágìrì yẹn bọ́ sí ti ń rò fún gbogbo mọ̀lẹ́bí nì tó bá mọ̀ ipò fẹ́ rí mi wàá ti rí mi nínú yàrá náà àsìkò kéékèèké ti fi ń ràn ọmọdé ta fi ń fara rora wa ló tún ní kán dìde wọlé. kó excuse mi kẹyìn lẹ́mọ̀ ẹ wò ṣẹ́rí ọ̀rọ̀ mi ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nílé. mo ń pè lúdò pẹ̀lú ẹ̀ta ló ń bá mi sọ̀rọ̀ dọ̀tí ó dẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn ṣe mọ̀ mo rí pé ọ̀rọ̀ yẹn dùn ó dẹ̀ sọ látọkàn mo gbé kúrò lára ẹni o mo láti gbé kúrò lára ẹni but ṣe mọ̀ gẹ́gẹ́ bí abiyamọ mo understand nǹkan tó ń sọ ọ̀rọ̀ yẹn dẹ̀ fún mi ní concern kò because ọ̀rọ̀ yẹn dùn ó ń dùn. ó di dandan kó dùn but eh, kí ló dé tọmọ ọkùnrin ẹ ṣe bẹ́ẹ̀. ah mi eh? understand o mi ò understand ọ̀rẹ́ ò mi rárá ìgọ́pọ̀ ò ní ṣe dọ̀tun ìgọ́pọ̀ ò ní ṣe níní ojú ni níní náà máa fi lọ́kọ̀ àlàáfíà ká lọ́kọ̀ ìfọ̀kànbalẹ̀ torí pé nǹkan ọmọ mi pẹ́rẹ́ ó wá sá lọ nídọ̀tun tó máa ń wá bíbá tájọ́ máa jẹ́ tájọ́ máa mú tájọ́ máa ṣe fàájì. Ah, àtòjọ eh. mi a jẹ́ ká fira wa sí pòsíṣàn tọmọdé ìgbà tó bá jẹ́ pé àwa la bí tó wá gbé ẹni tó wà lórí wíṣẹ́ àwa bá wá lé ẹni wa náà ní dùn àdúrà la máa máa gbà fún nínú ọlá mo mọ̀ pé lágbára ọlọ́run ọkọ tó máa bá kalẹ̀ ọlọ́run àtàrí ẹ̀ sí. ọkọ gidi ọkọ alálùbáríkà ọkọ tó máa bá kalẹ̀ tọ́jọ́ máa mọ́wọ́ ara wọn tọ́jọ́ máa ṣe dáadáa níwájú ara wọn òun lọ́nà máa pèsè fọ́pọ́ tó ń lò. àmín àmín tó fọkàn rẹ bá dé. àmì kódà ah why you staring at me like that. <laughs> baby do you know you are the most beautiful lady in the world. oh wow you can say that again. I can't take my eyes off you. you can't. I can't. I'm blush. I'm madly in love with you. I love you too and you are the most handsome guy on this planet. Hmm. Really? Yes, now. Ṣùgbọ́n kí can we ask that Kí wá nìyẹn ní ṣe? How many months do kù fún wa introduction and then for us to do proper wedding? Hmm. So nobody be me. Machine ṣe nǹkan tó brutal. Ah, ah. Bíi kí ni? mo ń béèrè pé bíi kí ni. <laughs> no. màá dìde ń bí báyìí màá lọ sókè màá mú dájú àti mọ́mí màá lé wọn jáde màá wọ́ ẹ wọlé màá ṣe kinní ẹ fẹ́ <laughs> You're not serious. <laughs> oh, serious at all. Yeah, it's the love I have for you. Mm. Kò mọ̀ tó máa ṣe fún ẹsẹ̀. Kí ni? Dìde. Kí ló tún ṣẹlẹ̀? Gbéra sọ gbéra kan gbọ́, ọba ń pè é wá jókòó sẹ́sẹ̀ ọba wá jókòó sẹ́sẹ̀ ọba kí ló ń ṣe súnmọ́ ọba ọ̀tá olórí dé o. ọ̀rọ̀ ìbè ibẹ̀ that's my baby let's go kò ṣọwọ́ ok. ẹ kú jókòó ah, ah. kí ló ṣe. ẹ kò sí nǹkan kan o. kí ló dé tó ń blush. ẹ̀mí blọ́ọ̀sì. kí lẹ wá fẹ́ báyìí. ó dà múni wá ní mo ti dáná tán rẹ̀ se mo gbé bò ń bí àbí bó bá ṣe díẹ̀ sí i. gbé wá ń sìn ṣé torí ẹ̀ ló ṣe lè wò wá. Ah, ẹ mọ̀ jẹun o ẹ mo sì fún mi can you imagine. gbogbo lẹ ti ọmọ tó ló ka yìí ọlọ. mi mọ hmm. i miss you. Sister mi ma sí bíbá ikẹ́. Jẹ́ ká wojú dá sáìdì. Wọ́n sáré débẹ̀ yẹn sùn. nígbà ilé wa sista mi tàdé ń wá yín káàkiri látàárọ̀. ibi ni mo wà. wọ́n hmm, papọ̀. kò sí mo kàn ń gbatẹ́gùn. ẹ ṣọ ṣé wọ́n dájú kò síbi látàárọ̀. ó lẹ́ ń lọ dẹ́múra báyìí. àwọn afẹ́ dé sọmọ kẹjà rẹ fẹ́ pí kọ́nà tuntun àbí báwo náà àwa ní ká wá pé lù. ẹ máa lọ. ẹ let's go jare let's go together ẹ kò mọ wà ń bẹ máa wà board ẹ ká jọ lọ. èyí náà lè get one or two things. àbí o. ẹ máa lọ ẹ máa lọ tẹ bá ṣàti lọ ẹ bá mi ra pringles àti kí n no na o ti ka ṣe. are you sure you don't want to go with us. No. all right no problem then take care of yourself. all right bye take care of you. ibi tẹ̀jẹ̀ ń lọ ní kẹ́ kò sí ah, problem. Kọ́lá kí ló ṣẹlẹ̀ kí lè tó ṣe park. Kí ló dé? Ẹ jọ máa bínú mo kàn fẹ́ rí sàrà mi lọ́jọ́. Táà ní pẹ́ délé mọ irú easy wo nìyẹn ṣé fún Adéni Túrùkà délé. Mo ṣáà dáhùn yá. Dáhùn àti ń dúró dé wà ń lé nà. Wọ́n ti wọ bọ́ọ̀lù ọ̀ṣẹ̀ wa. Òṣèlú làbó yóò dì lòsí láàárọ̀. Mo máa ṣe bí wá ń tọ̀ mí tọ̀ gángan láàmú báyìí. Ah! Kémi dà, ah! ṣé Kémi náà lọ pọ̀ pẹ̀lú Kọ́lá ni? Kọ́lá Kẹ́mi dà. Kẹ́mi bíi ti báwo, mo jọ fẹ̀yìn méjèèjì sínú mọ́tò ń sìn. Mo jọ fi wálẹ̀ sínú mọ́tò bíi ti tí mi ò rí, mo ta dín sí yìí, mi ò rí Kẹ́mi mọ́. Mo kí ló sẹ́ pé mo fẹ́ tọ̀, mo fẹ́ ṣe kíní kan, mo ní Kẹ́mi gbà. Mo lọ kẹ̀, mo lọ tọ̀ sí ẹ̀yin méjèèjì lẹ́jọ wà nínú mọ́tò. Mo jọ fi wá sí mọ́tò, so plan work ni, o ní o fẹ́ tọ̀, èmi ìwà rí àpò mi mọ́lẹ̀ ìgbẹ́ mi. Ẹ gbà mí bo ní Kẹ́mi dé wà. Ẹ lọ́wọ́ bẹ̀rẹ̀ ìjà rẹ̀ tún bẹ̀rẹ̀ fún ọ́sùn. Kẹ́mi! Mo ní kò sẹ́ pé mo fẹ́ tọ̀ ni. Ah! Ṣé mo fẹ́ fẹ́ méjèèjì sínú mọ́tò sí i? ló máa ń ṣètò tó ń bí ọgbẹ́ lè máa ṣẹlẹ̀ kẹ́mi. kẹ́mi. kẹ́mi o. ṣé o lágbára báyìí o. ọmọ ọpọlọ máa kẹ́mi sí sí ni mo kí wọn lọ fọ ọgbọ́n lẹ́yìn sí mo ló ṣe fẹ́ tọ̀ kọ̀ọ̀kan o. kẹ́mi. lọ wọ ọ̀nà bẹ́ẹ̀ lọ sọ́nà sí àfọwò lọ́wọ́ gbọ́ ọ̀nà kẹyẹ náà bóyá wà ń bẹ̀ mọ́mí mọ́mí ìyá ti wọ́n láti ṣẹlẹ̀ o wọ́n láti ṣẹlẹ̀ wọ́n láti ṣẹlẹ̀ o tẹ́sí ni o tẹ́sí tẹ́sí. farabalẹ̀ kí ló ṣe kẹ́mi. ìwà bá ti kọ́lá ṣe fún kẹ́mi o. ẹ̀jú ló ṣe kọ́lá gbogbo àtàgbọ́rọ̀ dà. mi báwo ni n sọ̀rọ̀ báyìí náà. kẹ́mi dà kẹ́mi dà. ọmọ mi dà. dáàdì ẹ̀ mọ ọkọ tó tẹ̀lé mo ń gbé wọn lọ ìtọ́jú ẹ̀gbọ́n mú dẹ̀ sọ ẹjọ́ mo fẹ́ páàkì kí n tọ̀ so by the time ti máa fi tọ̀tàn kí wọ́n nu mọ́tò mi bá tẹ̀ mi mọ́. ṣé ìtọ̀ ló wá gbọ́mọ lọ ni.

lọ ìwọ ló mọ mi sí ìlú ìgbọ̀nà ó ti lọ fún mi bẹ́ẹ̀ni jẹ́ lọ́wọ́ pọ̀ èyí ò lè ràn án má wà ní báwọ̀ ni. ìwọ lọ́wọ́ mi náà ìwọ ni ọmọ mi wà lẹ́yìn náà ìwọ lọ́wọ́ mi náà ìwọ ni ọmọ mi wà. ọ̀wá ayé kò lẹ́wọ̀ èyí àwọn ẹni tó lè lẹ́yìn lọ sí ilẹ̀ wọ́n lọ tọ̀ ó lọ tọ̀ báwọ̀ ni. sórí èmi kàn fẹ́ advice ẹ̀ àwọn guys ò ṣeré ń tòótọ́ everybody fẹ́ lówó ṣùgbọ́n gbà mí wá tó jẹ́ pé kì í ṣe gbogbo ẹ̀ ẹ̀ máa ní escape nǹkan tẹ́lẹ̀ kan fẹ́ sọ fún mi pé tó bá jẹ́ wọ́n sìn mo promise àwọn tí ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀ gangan la máa arrest mo máa save wọ́n o ti gbọ́kọ̀ tí mo sọ èmi ń bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá ọkùnrin sọkùnrin o ti yẹ má wọ sọ bó ṣe ń lọ fún mi má kọ́va ẹ̀ o ní problem pẹ̀lú mi confide me man to man ni wàá jẹ́wọ́ ìbólọ́mọ ẹ wà gangan. ọ́fíìsà ẹ wò mo fọlọ́ ọ̀gbọ́ra mi mọ́bi tọmọ ẹ wà bí ìṣẹ̀lẹ̀ náà ni mo ṣàlàyé lọ́jọ́ ẹ̀ mo tọ̀ mo dé wọnú mọ́tò mi ìrọ̀rùn yẹn mo. o ti wo jẹ́ kí n sọ̀kan fún ẹ sórí tó bá jẹ́ ọdún tó mọ̀ yẹn wá màá bá bàbá ọmọ yẹn sọ̀rọ̀ owó táwọn yẹn gan fẹ́ fún ẹ ilé tí ọmọ yẹn máa fẹ́ máa jù yẹn lọ ọ̀jẹ̀wọ̀ confide in me trust me. ọ̀sọ́jọ́ ìgbà mi mọ̀ kankan pẹ́ ẹ̀ ó kàn dùn ìbáwọn èèyàn ti gbà mí gbọ́ ní ìmọ̀ kankan pẹ́ ẹ̀ ah, wo inú ti ń bí mi sìn ó dàbí pé o fẹ́ kí n fọwọ́ o fẹ́ kí n lo ayan and pẹ̀lú ẹ̀ èmi mú ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá ó ti yé wò tínú bá bí mi tó bá yẹ kí inú bí mi lásán wo mo fẹ́ kó sọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan fún mi jẹ́wọ́ bó ṣe ń lọ sọ̀rọ̀ ibùdó ọmọ yẹn wà. ìmọ̀bi tó wà ọ́fíìsà ìmọ̀bi tó wà bọ́ọ̀ ìṣẹ̀lẹ̀ ni mo yẹ ṣàlàyé wọn ó yé mi gan lẹ́nu ẹ̀mí ìmọ̀bi tó wà. bẹ́ẹ̀ ni kò fẹ́ jẹ́wọ́ mo mọ̀ nǹkan tí màá ṣe fún ẹ mo mọ nǹkan tí màá ṣe má wọrí. Tani. Èmi ni. Tálẹ̀ mi. Èmi ni, èmi ni. Tálẹ̀ mi inú èmi ni, ẹ yọjú. Èmi rè é, rasa. Ṣé kò ṣé kò sí? rárá àwọn tó wà nílé yìí ni mo fẹ́ rí. àwọn wo ló wà nínú ilé ìtẹ́ fẹ́ rí wọ́n lè tún ṣèdè mi ẹ dẹ̀ ro má sí gate ẹ fẹ́ kí sí gate ni àbẹ̀fẹ́ bùjẹ. ṣáàkì ṣo ní ṣìnà ẹ dẹ̀ wà tọrọ owó. mi tọrọ owó mi tọrọ owó. fáwọn ò lẹgbẹ́ o tó bá jówó lẹ́yìn àtọ̀rọ̀ tó bá lè jẹ́ pé ní ṣìnà ní ẹ ti gbójú ọ̀gá lọ ọ̀gá ò lè láyé wọ́n lè kọnu sí yín o. ń ṣe náà nìyẹn tó bá ti wá bí ẹjọ́ ṣé charity home níbí ni sọ́n gbé bánà sí bí pẹ́ ní bá fẹ́ tọrọ owó àbẹ́ ní bá nídìí owó. èmi ò tọrọ kí ló ń ṣe ìránṣẹ́ báyìí. ẹ mú kọ́ ní èjì yín. ẹ má bẹ̀rù sà. ẹ tí ń wò pẹ́ni tó ní ilé tó bá yọjú síta tó rọra gbọ́ pé èèyàn kan kan géètì kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ á wò pé bóyá ẹni yẹn sẹ́ẹ̀sì. kí lẹ̀ ń wá. ẹ ṣe gan kọ́lá tó ń ṣiṣẹ́ ń bì báyìí òun ni mo torí ẹ̀ wá ọmọ mi Kọ́lá. Kọ́lá ọmọ mi ni. Ẹbí Kọ́lá ni. Rárá, èmi gangan nìyẹn. Kọ́lá apààyàn, ẹbí ẹ̀ ni. Ọmọ mi ò fi. Ẹbí. Ah, ah, ah, ẹ ṣe sòrò. Ohun tó yẹ kí n ṣe fún yín yẹ kó wọ̀ọ̀sì jù báyìí lọ. Tí ò bá jọ́lá pé mo ń wò wípé éèdì yín ò kéré, ń bá mọ tí ń bá ṣe fún yín aṣọ́gà ti rí yín tán lọ́ṣẹ́ ni pé kí n máa la àwọn èèyàn kankan láti wá síbí bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ pé àwọn ẹbí ìkọ́lá máa wá síbí àbí ẹ̀yin lẹ́bí ìkọ́lá lẹ wá síbí. èmi nìyí èmi ò kì í ṣe bí kọlá èmi gangan ni mo bí kọlọ́wọ́ mo kankan pẹ́ ẹ jọ torí Ọlọ́run ẹ jọ. tí bá ka one to three tẹ́ bá kúrò ń bí máa gbé àwọn bọ́ìsì kan náà yẹn pa mo ti rí wọn wọ́n ti gbà báyìí ìkan wọṣọ ìkan wọ white ìkan wọ black ìkan wọ kàrá nínú wọn wọn ti gbà báyìí tí pariwo pè wá tí bá tilẹ̀ pariwo lè tó bá mú yín tó bá mú yín lórí kẹkẹkẹkẹ ẹ̀rọ masiti one two three ẹ̀yin wà ládùúgbò ẹ̀yin boys. ẹ ní sùúrù ẹ ní madam ẹ ní sùúrù madam please please try to understand me ẹ ní sùúrù ẹ má tí lọ madam please ṣe rí okun owó ruru ká wà ruru ẹ̀yin àgbà náà lè máa sọ bẹ́ẹ̀ let's go ẹ jẹ́ ká follow due process ẹ mọ̀ pé ti di ẹjọ́ ìjọba let's just follow the due process. gbogbo tẹ́ ẹ̀ sọ yìí as far as i'm concerned blasphemy blasphemy gbogbo tẹ́ ẹ̀ sọ yìí ah odidi ọmọ odidi ọmọ mo rán ọmọ iṣẹ́ owó àti dọ́là dẹ́rẹ́bà ni mo fi gbọ́mọ disappear ẹ ẹ understand nǹkan tí mo sọ ni ẹ ẹ understand bí mo yẹ ń feel kò yẹ bí mo ṣe ń feel ni èmi fúnra mi wo bímọ mi àwárí ọmọ mọ́ ẹni tó wá pa ọmọ mo wọ́n ní kẹ́kẹ́ ọ̀rọ̀ sẹ́wọ̀n tàbí kó bẹ́ orí ẹ̀ dànù kó bẹ́ orí ẹ̀ sógun ẹ̀ ń bá mi sọ̀rọ̀ pé kínní onídìí ẹ̀yìn family lawyer ẹ wo iṣẹ́ tí mo gbé fún yín tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ lè ṣe kí n lọ gba láyà mi ṣó ti iṣẹ́ tí mo gbé fún yín pé ẹ̀ lè ṣe lọ mi o gbogbo lè tẹ́ ẹ̀ bá mi sí máa mi sọ kò kàn mí rárá kò kàn mí ara ń ta mí iná mi ara ń ta mí tó ti tẹ̀wé tó ti sọ̀rọ̀ tó yẹ ẹ̀ bá mi sọ rọ́bìṣì pé kí ló kàn fẹ́ lẹ́yẹ jẹ́jẹ́jẹ́ ìjọba madam ẹ wò understand pain mi i feel your pain but still on still no madam due process no. la máa tẹ tábà ní ká wo bó ṣe ń dùn yìí tó a máa ṣẹ̀ṣẹ̀ gbé. tẹ́ ẹ ti mọ̀ wípé ẹ ẹ̀ lè ṣe iṣẹ́ tí mo rán yín ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ ẹ bá ti mọ̀ wípé ti sú yín ẹ ẹ̀ lè mo ṣó ti yẹ yín bẹ́yẹn gbogbo ìtẹ́ ìbá mi sọ yìí ẹ kàn rojọ́ ni as far as i'm concerned. ẹ mọ̀ pé kò ṣe first case tí bàbá yín handle kò ń ṣe kejì kò ń ṣe kẹta mo ti gbọ́. tàdé ń prevail bọ́ ẹ máa ní láti understand. mi ò lè understand yín o mi ò lè understand yín at all ṣé rí one next bá tún máa padà wá síbi báyìí ẹ tí ẹ bá ṣe nǹkan tí mo ní kó kẹ ṣe tí ẹ bá ṣe nǹkan tí mo ní kó kẹ ṣe gbọdọgbọdọ agbọwọ àgbàdo lọ́wọ́ èmi àti yín màá fi ọmọ tí mo mọ jẹ lẹ màá bá yín jà gbogbo ẹ̀ gbogbo bá ní máa fi bá yín jà and i'm serious about it o i'm very serious about it. madam a máa yanjú ẹ. Eh, okay we will take care of it. o eh, better eh, o better. i've won cases for you i've won case for you mo ti win case fún yín i've won several cases for you wá débi ìsẹ̀ ń pariwo fún mi but i'm a follow you processing now do we have a choice. kẹ́rì bíi tí ọ̀rọ̀ dé báyìí tí bá ní gbogbo ń tẹ̀sán òye mi mò ń parọ́ ni àmọ́ ó lè tàbí apààyàn kò ní kọ́ sórí o èèyàn ò lè mọ ẹni tó jẹ́ ní ibi láti ibi lúko inú lèèyàn burúkú wà o àhà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn o. kọ́lá òkè ìṣòlè kò dé ń ṣàpààyàn yóò bá gbàtẹ́ fi jọ ṣiṣẹ́ bíbá orí ẹ̀kẹ́ mọ orí èèyàn tí kọ́lá jẹ́ ọmọ mi ò mọ nǹkan kan ń pa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó lóun ní jẹ́ kára kò gbọ́n àkóbá lélẹ́yìí ẹ ṣàánú mi ẹ ṣàánú mi jọ torí Ọlọ́run ẹ tẹ̀ fún mi ní ṣáàsì kí n lè rí àwọn ọ̀gá yìí kí n lè bá wọn sọ̀rọ̀ bóyá tó bá rí mi pẹ̀lú bí mo tún ṣe ń ṣe yìí wọ́n lè ṣàánú mi bí èrè tó ń lò ó fún bọ́kàn. báwo lè rí ṣe rò pé bẹ́ẹ̀ ṣe ń ṣe èyí tó jẹ mí fúnra mi kò jẹ mí <laughs> mo kàn wò kó dúró lójú ṣàánú ni tí bá fi lè fún yín chance tẹ sọ ìtẹ́ bá fi lè rí àwọn ọ̀gá àwọn ọ̀gá máa lọ tì yín mọ́bi tí kọ́lá wà ní ah. ẹ̀yin méjèèjì jọ máa wà ń bẹ̀ kí ló ń sọ kí lè sọ yìí. ọmọbìnrin eh, eh, eh, ó jẹ́ kí n tún béèrè ìbéèrè kan mo rò pé ta lè lè júwe fún mi tó jẹ́ àgbàlagbà tí wọ́n lè bà mí bá ọ̀gá sọ̀rọ̀ kí wọ́n jọ kọ́ wọ́n ṣàánú mi àwọn náà fojú sunkún ọmọ iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ yín ẹ ṣàánú mẹ́jọ tó yẹ. sẹ́yìn ìṣèpáyè tí mò ń fún yín ẹ fẹ́ máa ṣe lò. èmi ò máa gbalagbà kọ́kọ́ tí mo lè dúró ah. fún yín. àbí bí mo ṣe bá yín sọ̀rọ̀ ṣé kò dáa ni tèmi fún yín láyè tó ni. ọdẹ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. Ah. ẹ wò hmm? nǹkan kan tí mo fẹ́ bi yín rè. kí lorúkọ yìí. orúkọ mi àbí tọmọ tí ó ṣẹ̀. àjọkẹ́ lorúkọ mi ṣé kò sí. àjọkẹ́ mm-hmm. ìyá kọ́lá mm. àjọkẹ́ ìyá kọ́lá dá yín lójú bẹ́ẹ̀ kò sí wàhálà ẹ má lọ. ṣé lórí ọ̀rọ̀ yìí náà ni. ẹ má lọ ẹ má lọ ẹ jẹ káwọn tó mọ̀ pé ni ẹ a nígbà wo ni kí n padà wá. Yeah. My dear, torí mi ò fẹ́ràn fún ẹ nítorí nǹkan tó ṣẹlẹ̀ àwa méjèèjì náà ló affect. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wà múdí inú ilé látijọ́ ọjọ́ yìí ṣé ìwọ tún fẹ́ fi ìrònú ó fẹ́ fi ṣe rẹ̀ léṣe nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣéègùn tún bẹ̀rẹ̀ sí ní gbìwọ̀ náà káàkiri àbí ọlọ́run ò ní jẹ́ wọ́n sọ dis ẹ̀yìn òun ló wà lórí ìjókòó èmi àtiwọ́ yàtọ̀ síwẹ̀ tó ń wẹ̀ mi ò rò bí pé bóyá oṣooṣì aṣọ láti jọ ọjọ́ yìí kò sí nǹkan kan tó ẹ̀ gbogbo nǹkan kan rí tètè kí ló kí ló fa gbogbo eléyìí náà odidi ọmọ la máa sọ̀rọ̀ pọ̀ odidi ọmọ tó kàn déédéé kó ọ̀rọ̀ táàrí ọmọ tí nǹkan kan ò ṣe tí ò sí tó ṣe tí mo kàn déédéé fi odidi ọmọ ṣàwátì èyí tó wà lókè ló wà lókè àkọ́bí mi ló wà lórí ní oúnjẹ àyàn ẹ wá ní kí n máa múra nínú ara burúkú wo ni mò mú níbo ni mò ń lọ ẹjọ́ tí ń bá tò sórí tí mo tò sọ́rùn kí ni mo sọ pé ó ṣẹlẹ̀ ta ni mo sọ pé ó ṣe ìnáwó tí mo fẹ́ máa jó ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gan pé mò ń bọ́ sísàlẹ̀ ẹ wò ó ẹ ṣàrọ̀ra fi mí sílẹ̀ bí mo ṣe wọ̀ ẹ̀yin lè bí ọmọ méjìlá láàrin ọdún kan mi ò lè fi di ẹyọ kan péré mi láàrin ṣé ẹ rí ọmọ wèrè dírẹ́fà yẹn òun gangan ni wọ́n bá mi dín ìtẹ̀gbà bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ yẹn bá dà mí lóògùn màá fọ́ lẹ́yìn òun ló bá mi dín pẹ̀lú àkọ́bá mi bẹ́ orí ẹ̀ dànù ni bẹ́ẹ̀ ni mo sọ gbogbo nǹkan bá ní ní kẹfí rìn sí. wọ́n gbọ́dọ̀ bẹ orí ẹ̀ ni nítorí kò lè sọ pé òun ò mọ pa ẹ̀ ó ṣe jẹ́ pé ìgbà tó dá mọ́tò dúró pọ̀ àwọn fẹ́ tọ̀ ní kejì méjì sàfíà tó wá kun èmi lóhùn wọ́n gbọ́dọ̀ bẹ orí wọn ni o kò tiẹ̀ sí nǹkan tó tẹ̀ pọ̀ wọ́n gbọ́dọ̀ bẹ orí wọn ni wọ́n mọ̀ ń pa ẹ̀ wọ́n mọ̀ ń pa ẹ̀. anyway eh, ọkàn ọkùnrin lèmi náà fi ń gbé ọlọ́run ló mọ ọ̀nà tí ẹ̀dọ́ òun ṣé ẹbí kan tí mo rí ni. èmi ni kúńtà ìránṣẹ́ òṣà rẹ mọ́ wọ́n ní kí n mú ẹ wá. ẹni kí ló dé kí ló dé kí ló dé máa ṣẹlẹ̀ kí ni tó ó lè ṣẹlẹ̀ ẹ fún wa. ọ̀pọ̀ ẹ ẹ kàbí ọ̀pọ̀ ẹ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ó rí nǹkan kan. kí ló dé. ó rí lẹ́yìn. mi rí nǹkan kan ah! kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ bí kí ni ọ̀gá eh? ọ̀gá ọ̀gá. ó rí nǹkan kan. mi rí nǹkan kan. ó rọ́mọ wa. atọ́ mi rẹ̀ ní. ayi yi yi yi yi. ó ti ṣẹlẹ̀ o. Eh? Ah! alága eh? owó ẹ̀yọ̀ rèé ah! ẹ má fọ hmm. ó ní ẹ má fọ ẹ má fọ fún ààbò yín ló wà ọ̀gá ọ̀rẹ́ ẹ má fọ sẹ́ nítorí ààbò yín ni ohun tó bá ṣẹlẹ̀ ní kẹ̀kẹ́ hmm. kan ni ó rè ó rè ọ̀gá ni ẹ má rùn ṣeré fún ààbò yín ni. alága alága ìwọ ló ń ṣe wá. ọmọ pa ọmọ mi dẹ̀ tún mọ̀ pa ẹ̀. ìgbà tí mo gbọ́ rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nínú ilé tí ò ti tẹ́mi fúnra mi lọ́rùn. mo rò pé alẹ́ lè gbúrò fún mi tó jáde àgbẹ̀ tí wọ́n lè bà mí bá ọ̀gá sọ̀rọ̀ kí wọ́n jọ bá ṣàánú mi àwọn náà lè fojú sunkún ọmọ iṣẹ́ ò lè bọ́ lọ́wọ́ yín ẹ ṣàánú mi jọ. sẹ́yìn ṣe fáyè tí mò fún yín ẹ máa ṣe lò èmi ò máa gbalagbà kankan tí mo lè dúró fún yín àbí bí mo ṣe bá yín sọ̀rọ̀ ṣé kò dáa ni tèmi fún yín láyè tó ni. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. Ah. ẹ wò hmm? kọ̀ọ̀kan tí mo fẹ́ bí yín rè. ilé orúkọ rẹ. orúkọ mi àbí tọmọ tí ó ṣẹ̀. àjọkẹ́ lorúkọ mi ṣé kò sí. àjọkẹ́ ìyá kọ́lá àjọkẹ́ ìyá kọ́lá dá yín lójú bẹ́ẹ̀ kò sí wàhálà yẹn máa lọ bàbá Fatai ah kò ṣòro kò ṣòro ó má lè ba yé èèyàn jẹ nǹkan burúkú ti ń ṣẹlẹ̀ nínú ibi tí mo ti ń ṣiṣẹ́ tó dẹ̀ lágbára gan tí mi fúnra mi ò understand. kí ni nǹkan ti ń ṣẹlẹ̀ kí ni nǹkan ti ń ṣẹlẹ̀ Àlàbí. ó ní mo ṣe ní pé kẹjọ torí Ọlọ́run ẹ bá mi ẹ bá mi béèrè sí ẹ bá mi bá wọn nílẹ̀ lére o ohun tó bá ń ṣẹlẹ̀ kí n tètè mọ̀ torí makanmakan lọ́ọ́ lóye nǹkan kó má lọ dípò tó máa kan lúwẹ̀ẹ́ káti ẹ̀ kọ́kọ́ mọ̀ pé ibo logun yìí ti ń wá ásídẹ́ǹtì ló kọ́kọ́ ṣẹlẹ̀ tá a kàkún ọmọ là ń wá láti bí ọjọ́ bíi mẹ́ta èrò ọkàn mi ni pé bóyá kọ́lá bóyá kọ́lá ti lọ dìpẹ́ làwọn tó máa ń jiyàn gbé àwọn kidnapper bóyá ti gbọ́mọ síbì kan wọ́n fẹ́ fi gbowó lọ́wọ́ bàbá létà gbogbo èrò ọkàn tèmi nìyẹn o àwọn rò pé bí wọ́n fi ṣoògùn owó ni àmọ́ tèmi rò nìyẹn kí ni tó ṣẹlẹ̀ gangan ẹjọ́. ẹ àwọn wo ni nǹkan ọ̀hún ṣẹlẹ̀ sí gan kí lórúkọ wọn. àní kọ́lá lórúkọ ọmọ yẹn kọ́lá kọla ẹ kí lorúkọ yẹ. ìyá ẹ àjọkẹ́ lorúkọ yẹ ǹjẹ́ mo ti confam mo ti béèrè baba fatai àjọkẹ́ lorúkọ yẹ ǹjẹ́ òun fúnra rẹ̀ ọmọ fúnra rẹ̀ ǹjẹ́ kọ́lá. kọ́lá ọmọ àjọkẹ́ kọ́lá ọmọ àjọkẹ́ ọmọ kan tó ṣẹlẹ̀ ni pé ohun tó bá lójú abilẹ̀ léèrè ni n ó béèrè sí tó bá tó tọgbọ́. à ẹ tètè get back sí mi ni o ẹ tètè get back sí mi ni torí mo yẹn ń sọ ìyọ̀rọ̀ ìtútù ń mú mi lára ju bó ṣe yẹ lọ ẹ tètè get back mi ni kò ní bàjẹ́ fún wa o a ní sori burúkú o tíbi bá kọ àwọn ọ̀gá mi ó ti kẹ̀mí náà o lọ́rọ̀ àwọn ọ̀gá ìláìsì sí mi o tẹ́ ẹ bá tètè pè mí padà màá fi kọ́ọ̀lù disturb yín o mo serious o. a pè mí padà pè mí padà bó bá sì jẹ́ pé mo kọ́ lè pè ọ́ ni bí n bá ti ṣe tán wọ́n pè ọ́ mi bá wá pè ọ́ wọ́n pè mí padà tọ́gbọ́. kódà tá a bá máa yẹ̀wò lóòótọ́ tá a fẹ́ bára wa sòótọ́ yìí òótọ́ ọ̀rọ̀ kọ́lá ò lè mọ kọ̀ọ̀kan pa tó ń ṣẹlẹ̀ yìí kọ́lá àbí kọ́lá kọ́ kó lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o ó láti yọ wọnú àní kí bá ó má ṣẹ̀ṣẹ̀ yé mi ó ṣẹ̀ṣẹ̀ ń kílìkì sí mi lórí màá ní ọlọ́run má jẹ́ kárí bìkẹ́ ó máa lọ́wọ́ nǹkan ó máa lọ́wọ́ jẹ́ tún pé àbá fata ìpalà kó lè mọ̀ pé kíní kíní wọ́ọ̀sì ju bó ṣe yẹ lọ àwọn ló jẹ́ kí n mọ̀ wípé ọwọ́ ara yín lè fi ṣèrà yín nínú ilé yìí pé pop sí ló fà á. Ah, ah, ah, wọ́n ṣàṣìyí láti ta o inú ilé gangan gangan kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà bí yìí o. gbogbo eléyìí tẹ́ wo wò yìí mo fi ń protect yín ni o ẹ má ẹ má tí n bá súnmọ́ yẹn yẹn márùn ẹ má fọ̀ mí òṣèré o ò nìyẹn o kí ló wá ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ gangan gangan báyìí kí ló ṣẹlẹ̀ ni ọmọ mi rí. àárọ̀ ọmọ wa. ó dìsàbí àbóyé gbé àbí ọkọ mi mọ ọkọ tó. gbé mi kan ṣoṣo tó kù. ọmọ yìí kan ṣoṣo tó kù. ó pòórá. wọ́n ní gbé mi pòórá tó lọ lọ. gbé mi pòórá ló léyìí. ojú yìí ló dẹ̀ ṣe lọ. ojú yìí ló ṣe ló ṣe pòórá. ẹ má sà fún mi èmi gan sá fún yín ni ẹ má sà fún mi. Ah! mo dáràn onígá tá a bá ń sá fúnra onígá àyè rí solúṣọ ah. bẹ́ẹ̀ ṣe ń sá lèmi náà ṣe ń sá ah, ẹ má eh, sá ká má jọ sá fúnra ká lè rí solúṣọ ni kò yé mi báyìí mọ́ o. Mm mo dájí láàre. mo dájí láàre. mo dájí láàre. mo dájí láàre. mo dájí láàre. mo dájí láàre. mo dájí láàre. mo dájí láàre. mo dá àwọn ẹ̀là ṣùṣù ọpẹ. mo dá àwọn ẹ̀là ṣùṣù ọpẹ. mo dá àwọn ẹ̀là ṣùṣù ọpẹ. mo dá àwọn ẹ̀là ṣùṣù ọpẹ. èyí tó ti inú òkun là wálé ayé. èyí tó ti inú òkun là wálé ayé. tó sọ pé eégún kan gbọ́dọ̀ yájú sí babaláwo. tó sọ pé eégún kan gbọ́dọ̀ yájú sí babaláwo. tó sọ pé babaláwo kan gbọ́dọ̀ yájú sí eégún. tó sọ pé babaláwo kan gbọ́dọ̀ yájú sí eégún. Ah, Alabi. ẹ lọ àlàbí. bàbá Fatai bàbá Fatai ó ti kọjá tí mo rò ọmọ ti pòóránú lé. wọ́n ṣe bẹ̀rẹ̀ ni wọ́n ṣe ṣe bí wọ́n ní ọ̀sọ́ fún wọn jò ní pé àwọn fúnra ara wọn nù lé ń bẹ̀ wọn ni wàá ni wọ́n ń fọwọ́ ara wọn fa nǹkan tí ọ̀yẹ́ kí wọ́n fa. ẹ mo sọ fún wọn sísè mo ti sọ fún wọn sísè pé inú ilé ni wọ́n ti ń ṣe ra wọn pé kòkòrò tó jẹ̀fọ́ inú ilé ni kí la máa ṣe sílé tó dìsàbíà yìí ọmọ ètò wọnú afẹ́fẹ́. ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ wo ọmọ nǹkan tá ṣe ẹ sọ fún wọn gbogbo ẹ̀yin tẹ́ ń gbénú léhùn tẹ́ mọ́ ìwọ náà fún ara ẹ̀ ẹjọ́ máa bọ̀ wá sí àyín tí wọ́n bá dé àyín gbogbo nǹkan tí tó bá ṣẹlẹ̀ mo gbàgbọ́ pé lágbára àwọn ò nílẹ̀ wọ́n bá wa tàn mọ́lẹ̀ sí. kí lè sọ yìí ọ̀gá mi yìí wọ́n máa fún yín lówó máa fún yín ní gbogbo ọ̀pọ̀ ẹ̀ máa bọ̀ ẹ̀ jẹ́ ká ṣe kọ́ta ló máa ṣe níbi ìgbà yóò fẹ́ ṣe báyìí. Ah, Àlàbí ẹni ẹ̀gúngún lẹ́sẹ̀ òun ní í ṣe láńkà láńkà tá lábẹ́ ah, àwọn oníṣẹ́ lánkáláńká èmi ọ̀ráyè èmi ọ̀ráyè ń sẹ́pọ̀ wájú mi kódà gan ọmọ kan bẹ wájú mi báyìí tí ń dá lóhùn tí ń dá lóhùn báyìí èmi ò lè wá o àfi kí wọ́n wá fún ara wọn. ẹ ọ̀dà kò burú èmi o. èmi ò lè wá lónìí yóò tó òwúrọ̀ ọ̀la kí n tó lè wá. ẹ ṣàmọ bẹ́ẹ̀ ṣe máa wá èyí ló pè mí tó bá lè gbé gbà yín náà ni ẹ má yẹ kó bọ o ẹ jọ. ẹ wo ah. ọ̀gá ah. ẹ farabalẹ̀ ah, mo sọ fún yín wípé mo ti pe ọ̀nkù mi kan eh. yẹn bàbá Fatai eh. òun náà ló dẹ̀ sọ fún mi nsìn ó ní gbogbo ohun tó ṣẹlẹ̀ ti yé o ó ní kẹ́ ẹ farabalẹ̀ ó lóun gbọ́n ó ló wà spiritual ẹ má pariwo sotí ẹ má pariwo pélé kẹrin mo fi protect yín ni lílọ bíbọ̀ yín ọwọ́ mi ló wà. alága ẹ wo ológun ni ẹ. ẹ wọnú ilé padà sìn ẹ lọ sùn ẹ̀yin àtìyàwó yìí kò sí nǹkan kan tó bá ṣe yín mọ́. Ọlọ́run ò jẹ́ mi ò lè sùn. èmi ò lè wọnú ilé yìí mọ́. mi ò tí bá wọnú ilé yìí nǹkan ṣẹlẹ̀. wà á sùn tiwa mi ò lè wọnú ilé yìí. mi lè sùn ti yín sà ẹ̀yin ni kí ẹ lọ dá sùn sà ẹ̀yin àti mọ́mì ẹ̀dọ̀ lọ dá sùn. màá ẹni tó máa wà ló ń bọ̀ yẹn kò sí tó máa ṣe mí. kò sí ní ìlànà kò sí o ẹ̀kọ́ ọlọ́run kò fún mi nǹkan tó kéṣe lábẹ́ sàlóòrò wọ́n yọ mú kúrò wá láti mú wọn lọ. àṣẹ. ilé àti pọ̀ ọlọ́run. orí kí ni mo wọ́n mi mẹ́sẹ̀ àkóbá lélẹ̀ ọlọ́run á yọ ní ẹlẹ́dàá ni wàá yọ ní ìní lára ìfọ̀ ọlọ́run yọ ní ìpínpín ìmọ̀ mi mẹ́sẹ̀ nínú wọn nínú ọ̀kan tó ṣẹlẹ̀ sí kẹ́mi sọ́lá ẹ̀dá mi yọ sí gbẹ́ni kẹ́mi ọ̀kẹ́mi tó ta fà nínú ìmọ̀lẹ́ ọmọ ìjọ káṣírí ẹ̀tù ìjọ káṣírí ẹ̀tù ọ̀lọ́run ẹ̀dá mi sàánú mi sàánú mi ọlọ́run mi lára ẹ̀pọ̀ mi lára ẹ̀pọ̀ ẹ̀dá mi wá yọ mí. máa ṣe owó tó ṣe gbogbo ẹ̀ sọ àwọn ẹ̀ka kù sí gbogbo wa aláàyè ó tẹja ó sẹ́fíṣì o ó sẹ́fíṣì náà àdúrà gbígbà ò gbà fún gbogbo wa jẹ́nẹ́rálì náà. àṣìkò tó máa àwọn àdúrà lọ́dá ṣe sólò péyà àwọn akọ káwá kú síbi nonsense. wọ́n tó ṣe o. iná yọ̀yọ̀ báyìí ní sawo ajá alẹ́ ìkàkà kàkà ní sawo yìí olókun ẹ wò òkétété gbá alátẹ ọkáwọ́rọ̀ gbàgbé ìbòsí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nù lẹ́yìn arákùnrin yìí òun lọ dáadáa tí fomi ewúro dá làṣà òun lọ dálẹ̀. ẹ òun ní. tọ́tẹ́ ìsọ nípa náà ń kó mo dì òun fa gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ nù lẹ́yìn. lọ́nà wo lọ́nà tó pọ̀ ni bẹ́ẹ̀ ni nígbà tó wà lọ́dọ̀ tó wà ní ipò kan típò náà ń pin gàràgàrà tó ń wà ta ni ó mú mi àbí ta ló fẹ́ mú mi ipò yìí ló mú ẹ tó fi ṣe títí tó fi lẹ́jẹ̀ aláìṣẹ̀ lọ́rùn tó fi tẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ òun ní ń dalé ẹ̀ láàmú tí ń dalé ẹ̀ rú o. ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ yẹn ń bẹ lọ́rùn ẹ̀. ẹ̀jẹ̀ èèyàn wà lọ́rùn mi àtàjù bóyá bóyá ẹ̀ gbọ́ ẹ̀ bí kọ́tẹ́sì èmi màá nù ọlọ́run wo ni ọ̀jẹ́ àbí kọ́ rántí kó sílà káyẹ̀ rẹ kámọ́bí tánàwó àdó sí. ó mà lọ jẹ́. sà ẹ ra sà. ara yìí. i'm fine sir. what can i do for you. mo need um, assistance yẹn sir sọ̀rọ̀ tẹ́ bá ń wá nǹkan lè máa bá ṣojú mẹ́sẹ́mẹ́sẹ́ kan kí ló ṣẹlẹ̀. mo ní ìṣù pẹ̀lú kọ̀ sí ni sir ọ̀gbà um, tí result jáde so mo discover pé mo ka insurance mo ní ká ẹ̀ lọ so mo fẹ́ kẹ́ assist mi. kì í assist ẹ. ẹ mo ní ká ẹ̀ lọ fún kẹ́ bá mi build. ok o ká iṣẹ́ mi. ẹ bẹ́ẹ̀ ni sir. wọ́n á fẹ́ kí n bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ upgrade ẹ. ẹ yes. ok. ẹ jẹ́ assist ẹ ní tìǹtì máa o láti. ó máa ṣe nọ́mà. sure sir anyway o máa ná lórí. ó máa ná lórí. tí kò ní pọ̀ sá. máa na. ẹ lórí tó pọ̀ náà tí wọ́n ní ọmọ nǹkan tó tó ń sọ ẹ̀ ń lọ pa ẹ̀. oh ọmọ tí mo expect excuse me excuse me. yà kọ́ mi kọ́ mi màá rí ẹ létà sí ìjẹ́kọ́ mọ́ wọlé. Olúwa tóbi lọ́ba. Sit down, sit down, sit down. Thank you, sir. How are you? Thanks, sir. Oh, hmm. well, báwo ni? Thanks. Hmm. Ìmọ̀ kọ́ mọ tó tó gbẹ̀kọ́ dáadáa báyìí ní ara. Thank you, sir. Ojú tí wọ́n fi ń wú ẹ tẹ́lẹ̀ bóyá ọmọ. Thank you for the compliment. Báwo ni, báwo ni everything? Thank you. And you asked to see me, sir. Yeah, yeah, you are right. Ẹ Most time tí n in wà class, kíláàsì, mo ṣáà máa ń ṣọ ẹ pé ah, ọmọ tó rẹwà báyìí nínú skul yìí. Ó dẹ̀ mọ̀ pé irú ọ̀gbọ́dọ̀ irú ọmọ So reason is that mo ṣe wọ pé wẹ́ẹ́ ó dàn yẹn like láti rẹ̀ so that's. Oh, understand. I don't understand you, sir. Tóbi o, ìṣọmọ kékeré náà. Mo fẹ́ kí mi pẹ̀lú ẹ̀ kájọ máa jáde. Jáde. I don't understand, sir. Mi understand. Èmi okay. She um, ṣe èèyàn tó máa ń I'm not the social type. So I just mind my businesses. Everyone knows that. Tóbi. Sir ó ń ṣọmọ kékeré náà tí má sọ fún ẹ pé mo fẹ́ kájọ máa jáde you know what I kí ló tó ń ṣe bí ọmọ kékeré rà. sir without due respect you're my lecturer. Yeah? and obviously ẹ jù mí lọ. mo dey respect him àmọ́ mo hate pé tí bá respect èèyàn kó má fi àwọn sí position yẹn and I would not like to disrespect you sir. mo understand nǹkan tẹ́ ń jẹ́ láti sọ We mm, ẹ a one wò ó pé irú ọmọ yẹn because mo mọ̀ pé ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe yeah but mi ì ṣe irú ọmọ You will ìwé lọ ní pé kí wá kà ṣé tí èmi kò like things, ni torí ẹ̀ ni mo ṣe ni and my mother understands that but sir uh, my lecturer wọ́n ní kẹ́ kọ́ wa ni wọ́n ní kẹ́ protect wa ni so he then pé why? I'm not in for it and please sir I am begging let us be the first and the last time. Toby. Yes talk to Do you realize you are talking to your lecturer? Obviously, torí ẹ̀ náà ni mo ṣe ní respect. And you are talking to me like that? Yeah, because tó bá jẹ́ student, ló bá mi try ẹ̀kọ́ tẹ̀ ṣe. But as my lecturer, I'll give you that respect. So please, sir, ẹ má to share tún ṣẹlẹ̀. Hmm? If that is why you called me to your office. I think that's sorted. Thank you so much, sir. God bless Toby. you tóbi. Ah, sà ẹ má bínú sà o kí ni kí ló dé àtọmọ yẹn pọ̀ sà mo kàn ó kàn bọ́ síta sí kàn sí ní sọ̀rọ̀ bu yín lọ ó kàn ó ṣe gbogbo ẹ̀ ní So are you telling me pé o lọ lẹ́tí mọ́ bẹ́ẹ̀? Rárá sá o, ta ni mo dúró sí i, ó sọ̀rọ̀ jáde àwọn àgbàyà òṣì, àwọn lẹ́kítọ́rà bí kí kan ẹgbẹ́ ọmọ wọn ṣe mọ̀. Wọ́n pé kí ló lè fa rọ́bìṣì yẹn. Anyway, mo rò pé yẹn kàn wọ́ ṣó ti yẹ uh, but o máa ṣe favour kan fún mi. ẹ ẹ náà musa ẹ sọ̀rọ̀ lọ́wọ́ nípa kárí àtẹ̀mí lẹ́ẹ̀kan sọ. kárí àtẹ̀tẹ̀ lẹ́ẹ̀kan you know what o máa ṣe favour kan fún mi. Um, ṣe orílẹ̀-èdè yẹn make sure pé o mọ ilé tó ń gbé ṣe understand nǹkan tí mo ń jára sọ make sure kó find out láti mọ ilé tí lady yẹn gbé bóyá school hostel ló ń gbé ni or outside campus ok sir. make sure kò mọ̀lẹ́. ẹ ti ká ṣe ìpayọ̀rọ̀ mi àbí kọ́kọ́ lọ sí sir. kí ló máa ń ṣẹyìn ọmọ iná go and do what I ask you to do. ok sir ok sir ok sir. ń bá a sọ nǹkan tó tó tó ń dùn mí lọ́kàn ń sọ yamayama náà ló mọ bọ́mọ ẹ ṣe wà importance mi tó ìyá náà kàn da rẹ̀ láàmú àgbo mi ló máa dájú ẹgbẹ́ sir. yà á báwo. mo ti mọ everything nípa wọn. sir. èyí. tó gbé oúnjẹ mo mọ ilé tó ń gbé ìgbà àwọn méjì mo àtọ̀rẹ́ mi lórí ìdè ló rà ní ẹjọ́ o mọ o mọ o mọ o mọ o kò síbi tó ń rìn síláyé tí o mọ. Ah, ìbá àti ooo my god ah gbà ah. ah orí ẹ wà bẹ́ẹ̀ mo láìkẹ mo láìkẹ ìwọ náà rí i pé àtijọ́ di kíní nìyẹn <laughs> ah, anyway o mọ nǹkan tó máa ṣe fún mi o ti mọ ilé yẹn gangan ọba yìí ọmọ ìdílé títí ẹ̀ wàá mú mi débẹ̀ màá wá wo táàmù tó máa kàn bí náà fẹ́ mi tí màá lọ bá a ní ilé mo fẹ́ kí ọmọ yẹn mọ̀ wípé ẹni tí ìbí ẹ̀ fi bó ṣà á fi bo ilẹ̀. mo fọ àwọn gbọ́dọ̀ fi bo ilẹ̀ tiẹ̀. ẹ ìyẹn ti sí òfin ẹ ẹni ìdájọ́ bá ti rẹ́ẹ̀dì máa wọlé lọ ọ̀sán bá omi ọ̀rọ̀ tèmi. kí ló máa ń ṣe ọmọ ìtẹ̀ máa ń ṣe yamayama bá ẹ so ilé ìta ṣe ṣe àti yanjú ilé ìta ṣe lọ́wọ́ náà. mo ti mọ ní ẹ jẹ́ ká kókó ṣèkọ́ tán. Ah, ah. parí ìkọ́ká tó bọ́ sí mi o kàn tiẹ̀ bá o ti rí pé rapport ti wà láàrin mi pẹ̀lú ẹ̀ tí bọ́ọ̀lù ti ń wọ́fíìsì mi tó ti ń jókòó yìí ah, o tí máa gbóhùn pé mi láì wọ́n yìí. bẹ́ẹ̀ ni sà school ni mo wà àwọn tí o èmi kọ́kọ́ ni mò ń gbé o èmi àti ọ̀rẹ́ mi la jọ ń gbé òun ò sí ń lé báyìí bẹ́ẹ̀ni um, wo lọ ṣe nǹkan nínú school ni but èmi wà ń lé ok sir ẹ ṣe sir ibùlẹ̀ wá wà báyìí o oh, ẹ wà ń compound ẹ lọ rí iye òòṣà rẹ mọ ah, ìyẹn náà dáa ẹ bá máa kí ọ̀hún òòṣà o ẹ sọ fún wọn pé wọ́n ṣe o wọ́n kú tọ́jú mi o kọ́dẹ̀ má fi mí sílẹ̀ kí kọ̀ọ̀kan má ṣe mí <laughs> bẹ́ẹ̀ ni àmọ́ wọn kúkẹ́ tó lọ ẹ bá mi fìkọ́lẹ̀ fún mọ́ mi ẹ ṣe sá ẹ ṣe sá ẹ ṣe bàbá mi ìgbé ìbò tú ọmọ ògbógbà bẹ́ẹ̀ ni èmi náà ti mọ̀ ẹ́ rí pé mo try ni bẹ́ẹ̀ sá ok sá kẹ́tẹ́kẹ́ ó dàbọ̀. Tóbi ah, ṣó fẹ́ sọ pé òòrí pé òòrí mi ò mọ̀ kí wọ́n ni mo wá wálé ni báwo mo ṣe fẹ́ mọ̀ nígbà tó jẹ́ pé kò ṣe pé mo kọ lẹ́tà sí ẹni pé wá kí mi lè. fìwé pé mi bíi ti bá ọ after all mọ̀ pé mi ìgbà àdúgbò yìí nà torí ẹ ni mo ṣe wà nà. torí tèmi. of course. sà ẹ wò wọ́n kọ́ mi dáadáa mi ìdẹ̀fẹ́ kó dàbí pé mi ìmọ̀ ọ̀rọ̀ sọ but sà ṣó dáa kí n sọ fún yín pé ẹ ní làákàyè because mi ìmọ̀ kan tẹ̀ ń wá ṣáájá yín ló sọnù àbẹ̀wúrẹ́ yín àbí olóńgbò yín because kò yé mi tẹ́ fi odidi school lẹ̀ tẹ́ ní ẹ wá mi wá síbí báyìí Sa e respect ara yín o hmm. ẹ respect ara yín o bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí tó bá ṣe pé ẹ ní rònú ni bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí kẹ máa ask ìwé mi out ẹ tún wá wò pé lecturer ní ni pe wọ́n ní pé kẹ máa kọ́ wa ẹ tún ṣòṣì ẹ tún wá sí mìíràn mo dẹ̀ ti kìlọ̀ fún yín dáadáa mo ti kìlọ̀ fún yín dáadáa kò dáa kí sọ pé orí àgbà ò pé o if not tó yẹ kí sọ fún yín pé orí yín ò pé ni. tó bá wọlé aláìsí pé lecturer ló ń bá sọ̀rọ̀ ṣá. my lecturer. of course. oh, oh really lecturer tó fi odidi ọ́fíìsì ẹ̀ then wọ́n fi school compound lẹ̀ then wọ́n student wá sí ilé ṣé mo pé outside campus ni mò ń gbé. kò ní mini na kò ní mini gbogbo. kò ní mini na ẹ mọ bẹ ṣe ń sọ̀rọ̀ sà ẹ sà ẹ má jẹ́ kí n bú yín pé yóò pé insult ní fagbà ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ kò ní mí ni ẹ wo ẹ jẹ́ kí n kàn sọ fún yín ẹ jẹ́ kí ilé jẹ́ the first and the last time in fact i don't even like the fact that you're stalking me because kí lè máa wá dé eh, ilé mi gan. pé mo wá wá sílé ah, kí ni. kò sí wàhálà ẹ mọ̀ pé mo ti kìlọ̀ fún yín ó kú ìṣẹ́jú kan mo fi ọlọ́run ọba ṣẹlẹ̀ lù ó kú ìṣẹ́jú kan tí ẹ máa tẹ́ the next time bá bá mi try ẹ̀ wàhálà ẹ̀ mo fi ọlọ́run ọba ṣẹlẹ̀ lù mo máa report yìí fún authority ni. tóbi take it easy na. kí take it easy òṣìwò nìyẹn. tóbi. bára ṣe ṣe ṣe ìdá wèrè. tóbi ṣe ṣe mad. you slap me. yeah I will, and I will do it again and again and again. sir fọyín létí. ṣé mo fẹ́ parọ́ fún ẹ ni. ah kí ni tó mi jẹ́ lórí campus yìí. ṣùgbọ́n nǹkan tó dùn mí jù ṣá ìtàlẹ̀ yẹn ah! ó ṣàmọ́lẹ̀ ẹ̀ dáadáa ti fún àwa ẹ̀ ìtàlẹ̀ yẹn gangan ló ti gbá mi létí ah! Ah! ọmọ yẹn embarrass me. yóò ṣe àwọn ọmọ small small girls sí oh, ní tó fi wọ́n ṣe rírà àrẹ́sà oh, fuck ẹ̀rọ bí ẹ̀ kà fẹ́rẹ̀ palẹ̀ tó bá tó mò tẹ̀lé màá ti ṣe kíní yẹn fún bẹ́ẹ̀ ṣe ń sọ fún mi yàrá rẹ̀ ta mi as in ẹ gbàgbé pé bóyá student ọdún student lójú báyìí lọ ọ̀gá lèmi bá yín sọ̀rọ̀ o ọ̀gá ni mí ń bì kan kí lè fẹ́ ká ṣe fún torí bá kó máa gbà kó máa sọ ìtí ẹ̀ kó máa sọ. orí ẹ pé orí ẹ pé nǹkan tí mo fẹ́ gangan ah. because ah, ọmọ yẹn kò gbọ́dọ̀ kò lọ bẹ́ẹ̀ yẹn na. lórúkọ jésù mo bìbẹ̀ yẹn má rojọ́ mọ́ wọ́n ti ń fọ ìtí ẹ̀ báyìí sà wọ́n ti ń gba ìtí ẹ̀ báyìí. are you sure? Ah, ó ti kú kẹ́ ṣé mo ní ah, mo ti fi ah, sórí ayọ̀ fún gbòòrò káwọn ẹ̀rọ fún tó gbé fún mi bàbá mo yẹn ń ṣe bí aláǹgbá. yomi yomi kó tó sọ fún mi kó ló ń ṣe iná ẹ lè máa bá wí mo dẹ ok ọ̀dà tí mo gé mi kẹ̀kẹ́ bá wí. ẹ bò mi ti kú sí i. bá wí ni ọ̀dà yẹn náà lásìkò lòdì ká ti ń bá wí òun ló ah, kò ṣàwàlápá. sọ wọn kò tilẹ̀ àkáǹtì ẹ̀yìn yẹn wà ó ní ìmọ̀ kọ̀ọ̀kan pa ẹ̀. ẹ̀yin àkáǹtì ìlú wa ilé kí bọ́dà ṣé mo ní kò pa ni. mi ìpa àánú lọ́wọ́ wá kú sí ọ́dà tí ní ó fi ah! àkáǹtì ní wà. ṣé mo tẹ̀lé ẹ débẹ̀ ni. ẹ àánú náà ni àwọn ẹ ti fẹ́ kú tẹ́lẹ̀ ni ti fẹ́ kú ni. tẹ́lẹ̀ ní kí n bá wí ní ìlú bí kẹ́ pa. orí ìbá wílẹ̀ ní ọ̀pọ̀ sí sọ ah, ilé ní ilé ní kú kò bá mi màá mi lágì ta ló lò wọ́n lò àkáǹtì ẹ̀ ló wà o ẹ má yẹ ká jù lórí yẹn ẹ àgbàlagbà ní ilẹ̀ ah. lẹ́jì bọ́dà ẹ wà lótọ́ kò sẹ́ni kankan tó rí. kódà pé mo kò sẹ́ni tó rí ẹ. mo sọ pé wọn ò ní mọ ó ti yẹ kí ló ń jẹ kí ló ń fún wọ́ọ̀rì wọ́ọ̀rì náà kí ló ń jẹ. ewu. ṣe ti mark o ti ní àwọ o ti pass o ti pass máa wọlé o ti pass máa lọ o mọ nǹkan tó ṣẹlẹ̀ a bá fẹ́ máa ríra kakọ sọ̀rọ̀ lórí fóònù ṣòrí bó ṣe wá sọ́fíìsì mi as from today máa fẹ́ ká stop ẹ̀ tó bá fẹ́ rí mi tó bá fẹ́ ṣẹ́ ní ti papọ̀ pẹ̀lú èmi lórí fóònù you understand me? Yeah. okay okay. aláàmì mẹ́rin. ẹ command kó lọ. ẹ wo ẹ eh, wo gbọ́dọ̀ ṣe jẹ́ nìyẹn. nígbà yẹn i was very young very very young èmi kàn sọ pé kí n fílẹ̀ dín ẹ farabalẹ̀ bọ̀ ṣe ní kẹ́ gbẹ́nu sọ̀n kẹ́ gbé dání sàwọ̀ ìṣeré o. ìdí òṣìwò ló fún yẹ ìdí òṣìwò ló fún yẹ. oníkan bẹ́ẹ̀ bá wí kan bẹ́ẹ̀ ṣọ́ǹdì kan bẹ́ẹ̀ ṣọ́mọlọ́mọ ń dì gbogbo ṣe ń sọ̀rọ̀. sáńdé òun ló di wàhálà sí ọlọ́run yìí o òun ló di wàhálà yìí o. ẹni kan sùn mu lọ́mọ ah! ẹ̀gbọ́n bá wí ni. lórí bẹ́ẹ̀ fẹ́ fẹ́ kò dẹ̀ gbà fún yín ẹ̀jẹ̀ nìkan sọ̀ǹdì ọmọ apọ̀ ọmọ lọ́mọ ẹ̀jẹ̀ ṣe múrẹ́. ẹ̀mí kan ló bá. ẹ ṣe mẹ́rẹ́ ó rí kó ní bẹ̀rẹ̀ ọlọ́run rárá ṣá kó bẹ̀rẹ̀ ṣọ́ ọmọ ọlọ́mọ ń dì í ṣé ọ̀kan lè ṣọ́ ọmọ títí ẹ̀ ń dì báyìí kí inú ẹ dùn sí i ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé yóò kí ṣàbí amọ báyìí. mi ò mọ̀ pé ibi tí inú ì máa láǹtì ni. torí ìgbádùn ìṣẹ́jú márùn-ún péré ó dẹ̀ báyé mi jẹ́. ẹ fi kó gbogbo eré sínú wàhálà. Ah, ó dẹ̀ báyé mi jẹ́ báyìí. mo mọ ìjìyà iṣẹ́ ìṣù ni. bàbá ìjọ kí kí la lè ṣe. torí àtúnṣe tó wà lọ́dọ̀ rẹ àbí àtúnṣe ta lè rí sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ni pé kọ́ jẹ́wọ́ ibi tí o ti fakùn gbọlọgbọlọ yìí wá. ní ilé wo lọmọ òun ti jáde wá káàmọ́ ibi tá a gbà. lọ́dún wo sọ́dún wo bàbá ó ti pẹ́ mi ò mọ tọ́mọ yẹn ti ṣẹ̀ wá. kí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ti lọ lé ẹ̀ kí bọ́ọ̀ ìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ́tàn ẹ lẹ́ẹ̀ ti délé ẹ̀ rí àánú àánú mọ́ mi ló dẹ̀ wá ṣe mí bá tẹ́ni fúnra yín gan ẹ má jẹ́ kí nǹkan burúkú tún ṣẹlẹ̀ mọ́ òun lè yìí ẹ ronú. ìgbà tí oh ẹ wà compound ẹ lọ rí iye òòṣà rẹ mọ ìyẹn ah, náà dá ẹ bá máa kí ọ̀hún òòṣà o ẹ sọ fún wọn pé wọ́n ṣe o wọ́n kú tọ́jú mi o kọ́dẹ̀ má fi mí sílẹ̀ kí kọ̀ọ̀kan má ṣe ni <laughs> bẹ́ẹ̀ ni àmọ́ wọn kúkẹ́ tó lọ ẹ bá mi fìkọ́lẹ̀ fún mọ́mí o ẹ ṣe sá <laughs> ẹ ṣe sá ẹ ṣe bàbá mi ìgbé ìbò tú ọmọ òrógbà. ha <laughs> ha bẹ́ẹ̀ ni èmi náà ti mọ ẹ rí pé mo try ni. ìgbéyin nu ìgbéyin nu ìgbéyan mo jorú. àwọn bá tẹ̀ wá jẹ́ gbẹ̀yìn ẹ máa dúró àgbélé tó wà níbi ìdìbò ló fẹ́ jẹ́ bẹ̀. káwa náà ni ẹ̀yin lè máa lọ bá àwọn ọmọ tí wọ́n pa lọ́jọ́ sí ẹ máa lọ ẹ̀fọ́ sí kí. ẹsẹ̀ awo náà láì tọ́ ẹsẹ̀ awo láì wà. kí lorúkọ ọmọ òun gan. ọmọ tẹ́ ẹ̀ pa náà sọ̀rọ̀ tóbi ọ̀rọ̀ ti ń lójú túbọ̀ ọmọ orúkọ rẹ̀ kò sì mọ ọ̀pọ̀ ọmọ ọ̀gbìn ni. ẹ á wà á sì rí ẹ tá a bá ti gbọ́ tá a sì rí tá a tọ pínpín ẹ̀ ọ ti tán ọ ti tán ìtùtù rẹ gbà. nítorí pé ẹ fẹ́ ṣe engage nígbà yẹn náà ẹ̀dẹ̀ fi gba fíṣọ̀ yín jẹ́ mo sì kéré ńgbà yẹn. ó kéré kíni òun nù wọn ní bí bàbá jáko nígbà nígbà ọ̀dà ẹ̀ di tiẹ̀ kọ́ di tiẹ̀ nìkan orí kó bá wọn ẹni ẹlẹ́ni. àwọn ọba ìyàwó ìyàwó ìyàwó máa ń fún wa lórí ìyàwó Ilé àmì àbúrò náà wà bẹ̀. Aṣàfù àwọn náà. Ilé màmá ìwọ pọ̀ sẹ́. Màmí ò dúró sẹ́ dúró wálẹ̀ sẹ́. Ìyá mi ò wálẹ̀ o yọjọ́. Ìyá mi náà bá súnmọ́ rú wọ ìrìn àjò Mẹ́kà Mẹ́dínà ó ṣú ọ̀pá ọlọ́ngbọ́. Pákẹ́jì ọ̀tà ọ̀tí ó ṣú ọ̀pá ọlọ́ngbọ́. Kini nonsense nọ́ńsẹ̀nsì yìí náà ṣẹ́fẹ́ kò sí accident. Ah, ìyá mi má bínú àkọ́ sí accident ṣọ́rọ́ wá fún ni báyìí òkè ló máa ń wà àwọn aláfẹ́ gbà ìsàlẹ̀ ló máa ìtumọ̀ ẹ̀ ni pé òkè ló wá fún ni máa ń gbé. ẹgbẹ́ lórí burúkú sọ̀hún ìwọ ló máa sọ fún mi pé ẹja mẹ́ta ló wà ní sáńdí ẹja wèrè ni tójú bá pọ̀ fírí ẹ̀yin gangan lè máa ń jalè lóru. àyíró ah, wa ń jalè o ọmọ báyìí ní àtọ̀rọ̀ làwa o. ẹ̀yọ̀ síra yín ẹ má ẹ̀ fà tí bá lọ ẹ wojú mi dáadáa tí bá lọ ẹ má èrò àdúró síwájú mọ́tò mi ṣáṣá fún mi pé mò ń ṣọ̀rẹ́ ọmọ ọ̀tá ni ẹ já wèrè ni. ìyá mi bí ká ní ìdá ọkọ yín ṣe máa ń tẹ síbẹ̀ fáwa nìyẹn. ẹ wo bí ọkọ mi nìyẹn èmi ò mọ nǹkan kan ṣe pẹ̀lú mi ní kankan ṣe pẹ̀lú mi lè máa wọ̀nà ọkọ mi náà pé kó yẹ fún yín ẹ lọ ṣiṣẹ́ owó ẹ lọ ṣiṣẹ́ ẹ yé tọrọ ẹyẹ tọrọ lọ ṣiṣẹ́ owó. ayé mi wálẹ̀ lágbára lọ. ẹ̀yin náà ní lọ sókè. ẹ tọ̀ kẹ́fù wa. èèyàn kan ti ṣe ẹ̀yìn bì kan àbí. ẹ wá ń kanra máa wà àbí. àwa ló lè àbí. àlàyé má láàdù ẹ̀ àmà tó ti fọkàn fún yín àmà tó ti fọkàn fún yín àmà tó ti wá wá. Mami, mami, mami, mami, Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ̀yìn mi? Ṣáà yìí wà tó wà. Hmm. Ọ̀rọ̀ wo? Ọ̀rọ̀ wo ni tó rọ̀? Ó ní má fi ìrònú ṣe ra yín lè ṣe. Bí o bá ti ẹ̀wọ́ ti kọ́kọ́ ẹ̀ ti ẹ̀wọ́ ti ẹ̀ ti ní. ẹ̀wọ́ ti ẹ̀ ti ń nà ọ́ gbogbo kíní ò tó rò ó kí lẹ̀ ń rò nígbà tó lẹ́yìn ti dé wàhálà yín ládé ìgbà mélòó ló kù tí máa fi ṣe tán tí máa fi jáde iléèwé má ti ríṣẹ́ gidi má má mówó wálé fún yín ẹ èdè wọn á ronú kó tó ké ronú báyìí. Hmm. Hmm. ẹ tún ní kọlẹ̀ ẹ ní nǹkan tẹ̀ ń wípé ẹ̀yin nìkan wípé ẹ̀yin nìkan lẹ ti ń ṣe é láti ìgbà tí bàbá mi ti kú eh, ọkọ náà náà ló já sí i ìgbà wo ni máa tó ṣe tó ń sìn tí máa rí ṣalálùbáríkà tó máa fẹ̀yìntì tẹ́ máa máa jẹun ọmọ gbogbo wàhálà tẹ́ wá ṣe yìí ẹ máa máa kéde ẹ ẹ má ronú mi ì láìkí bójú yín ṣe ń rí i. ẹ wá ní kò tó torí. ní kò tó torí. ní kò tó kọ̀ọ̀kan kò tó kọ̀ọ̀kan ó yá ẹ jẹ́ ká wọlé. ó yá ẹ dìde ẹ jẹ́ ká wọlé ẹ jẹ́ ká wọlé nàmọ́ mi mi láti bẹ̀rẹ̀ dúró ta yìí òyìn ah, wa máa kọjá kó máa wò yín bẹ́ẹ̀ ṣe fọwọ́ lẹ́rọ. Ah, ẹ wọlé. ẹ tó ẹ kí ló kí ló ṣẹlẹ̀ wọ́n mi fọkàn balẹ̀ kí ló ṣẹlẹ̀ tẹ̀ ah, ẹ̀ ó ya ẹ̀rín rẹ̀ ẹ mọ̀ ń pẹ́ fẹ́ kí n máa dùn nínú ó ya ìná ẹ̀dùn mi nínú ẹ̀rín rẹ̀. tìrẹ mm. olúwa tó bí ìbí ìwé rẹ̀ yìí. Mm. ó ya ìwọlé òbòlé máa wù wọn mo máa jẹun mo gbogbo iná díẹ̀ náà ló gba mélòó. Grandma mo gbọ́ wọn lè fẹ́ máa lọ sílé. ó ah, ṣe ọkọ mi nǹkan ní kí n sáré lọ lé mi kí n lọ́jọ́ méjì kí n lè tún padà ayọ̀lẹ́ ló ń yún mí kò sí nǹkan kan ayọ̀lẹ́ ló ń yún mí. ayọ̀lẹ́ ló ń yún mí. Hmm. ẹ bá lọ́jọ́ méjì ni ẹ máa ti padà wá hmm. ṣé kò dáa bẹ́ẹ̀ ṣe ń bá wọn ṣe ní ìta àwọn nǹkan ayé yín bíbá yìí. Hmm. ó kúkú dáa n kò fẹ́ lọ náà ni fún ara mi ni màá tún padà wá. wọn padà wá ṣe sọ fún dáadé ṣá. Ah. <sighs> àtijọ́ mo ti ṣàlàyé fún un. ẹ ti sọ fún dáàdì. <laughs> ẹ̀yin àtàbúrò yẹn ti jọ plan lẹ́yìn wa àbí. <laughs> ṣé ṣé ọkọ mi. ẹ má gan na ẹ má ronú mọṣẹ ti gbọ. <laughs> àwọ̀ náà mọ̀ náà orí pé mi ò ronú wọn ló ṣe gan. Ah, olóògbé. Ah, olóògbé ń jẹ́ kábíyèsí ayé. oúnjẹ. ṣé ò sí nǹkan mo rí eh. ẹja lọ́gun. kọ́ńbà sí náà ni. ṣé inú ìlú iná lẹ wà. Eh, agbègbè yìí náà eh, làwa náà wà àmọ́ wọ́n ní bí ọba nídìí obìnrin kì í jẹ́ kó múlú. bí ọba dì nídìí iṣẹ́ ìdédé iṣẹ́ wọ́n ní bájá bá forí kómíyọ́mọ̀ náà lé olówó ẹ̀ ìdí nù tí mo fi wáyà yìí òun ló gbé mi dé àyè. bóyá ti wọ̀ ló yìí tí mò ń béèrè pé ẹ dákun ibi ilé olóòṣà Arẹmọ ń bẹ ni mò ń lọ wọn ò dárúkọ bòmí o tójú àyìn lọ àwo ìdínà tí mo fi wá o. ẹ rí gbogbo ìgbèyìn bó ti tó yìí ẹ rí pé bá ẹ bá rìn dáadáa ẹ rí i pé ó tóbi lọ́pọ̀lọpọ̀ kò wá sí agboolé méjì tí wọ́n ti ń bọ òrìṣà Arẹmọ tó dúró agboolé ìlọ́wọ́. Hmm kò sáré mọ́ lẹ́pẹ̀ lẹ́ẹ̀mọ́ pé alákéterí pé alàgòrí jíyọ̀ ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń tajó ni níjù tó ṣe pé bí náà bá búrẹ́kẹ́ tán oníjù wa ò gbọ́dọ̀ sojo tí ò sí nǹkan ẹkọ ń pọ́ lẹ́nà náà ni kò jẹ́ mi dáadáa ẹ fẹ́ mú nǹkan nídìí ò sáré mọ́. ẹ̀yin ẹ̀yin mú nǹkan. ẹ lómi rẹ. ẹ̀yin awo ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Hmm. ọmọ yín kan ní agboolé arẹmọ́yà yín hmm. láṣẹ sọ́wọ́ ẹ̀. yé ọmọ yín kan tó ṣaláìsí nígbà wà ní tó wà ní bí wà ìwé nígbà náà lọ́hùn bó ṣe lè yé mi ni pé orúkọ rẹ̀ ti ń jẹ́. ẹ tóbi tóbi náà ń kó kọ ọmọ òun hmm. ọmọ náà ti ṣaláìsí ní ọjọ́ tó pé díẹ̀ sẹ́yìn báyìí. Ah! tóbi lọ́ba eh. ẹ mọ̀ ni. Ah, ah. Eh, torí ìṣẹ̀lẹ̀ rẹ̀ ń tó ṣẹlẹ̀ ń jẹ́ ọ̀nà tó ṣẹlẹ̀ ń gbà òun ló gbé mi wáyà. tóbi lọ́ba ọmọ ẹ̀gbọ́n mi ni ó ti gbé bùrú gàgà ó ṣe sáà lóòótọ́ kí ni tí ó pa yín pọ̀. ẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ òun ló gbé wáyà yín ikú rẹ̀ náà ló gbé wáyà yín àwọn tí a jèrè ọ̀rọ̀ náà sí wọn lórí tí wọ́n wà nídìí iṣẹ́ láabi tí wọ́n pọ̀ mọ́ òun gbà wọn tí wàhálà ń bájà tí wọn ò lè gbélé tí wọn ò lè gbódò tí wọn ò nísinmi tewé ojú omi wọn tí wọn ò nísinmi àwọn náà jàrà bàràbàràbà tán dọ́dọ̀ mi nígbà máa wá le tí mo béèrè. àpánumọ́ àpánumọ́ àmọ́ jẹ́jẹ́jẹ́ ẹ ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó lè mú orí kú lọ́rùn yín lẹ̀ ń sọ ni ẹ ń ṣe lẹ́nu àbẹ́ ń ṣe èrè ọmọ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dálẹ̀ nù léyìí ọmọ ẹ̀gbọ́n mi ni labaraba rẹ̀ ò tí ì kú lára ìyá rẹ̀ lẹ wá ń sọ lẹ́sẹ̀nu bí kí lẹ́rọ pẹ́ ń sọ̀rọ̀ kò yẹ kẹ́ ẹ wọ ìyá yín wá kẹ́ ẹ bá jẹ́ kí inú bí mi tẹ́ ẹ bá sọ àwo jèbùrẹ́ àwọn olùgbébẹ̀. ta ni kò jèbùrẹ́ yín mọ tí wọ́n ń pè lébùrẹ́ ẹ mọ tí wọ́n fi ṣèbùrẹ́ ẹ ń tó kọ́ jẹ́ pàápàá sẹ́yìn mọ́ ni. awo ọ̀gbọ́dọ̀ tó gbé ọ̀gbẹ̀rẹ̀ dáfánù. Hmm? a kàkà káwọ tẹ káwọ yàgbà ìgbèrè òkú. pé kí lẹ wá fẹ́ fàyọ gangan torí ẹ ti ń lọ ọlọ́run yìí òye mi kí ni tẹ́ ẹ wá fẹ́ fàyọ. àwọn fẹ́ ká jèbùrẹ́ lórí ọ̀rọ̀ yìí ni torí ẹni tí ajé ọ̀rọ̀ yìí símọ́ lórí tíṣẹ̀lẹ̀ yẹn tóbi tó ọwọ́ rẹ̀ ṣẹ̀ àwọn tóun náà ti pàdánù tó ti pàdánù kò kéré o ọmọ bíi méjì ló ti fò sánà tó pòórá kódà gan ọmọ kẹta òun náà wà lórí àga àgarọ tó máa ń tì kí wọ́n tì wọ́n náà kiri. àrẹ̀mọ ní gbé wọn ní kankan sórí ìtiwo ni wọ́n ń tì kiri náà wọ́n padà sí pa ni àrẹ̀mọ padà pa náà ni. Ah, kí ohun tí nǹkan bá tán lẹ̀ náà ni gbogbo ọba lè olùbí ọba lè dópin náà ló jẹun wá o ẹ̀jìbúrẹ́ o ẹ̀jìbúrẹ́ awù o. tí o bá sí pé mo wo ti ọmú kan náà tá jọ mu mo wò pọ́mọ ìyá ni wá ah, gbogbo nǹkan ò bá bàjẹ́ pátápátá ah. àmọ́ sẹ́yìn ní gbogbo tí ẹ ní ṣẹlẹ̀ yìí tọ̀dọ̀ ti yín ni kẹ́rù torí tó bá ń ṣẹlẹ̀ sáwọn tó kù tí wọ́n bá mọ̀ nípa rẹ̀ kò sí ní tọ́kẹ̀ o. èyí tẹ́mi bá wà náà eh, mo bá yẹn. ó dáná ọ̀nà méjì láàtọ̀ ẹ̀yin wo nìyẹn. irọ́ ni o. aláyé rè. Ah, ẹ̀yin ọmọ ọgbọ́n kí ló ṣẹlẹ̀. òtún bẹ́ẹ̀ ṣé ìdáyà ìgbé ni. Ah, ah, kí ló ṣẹlẹ̀ ilé àbúrò mi tí mò ń sọ fún yín yẹn lè lé ìlú tó wà lábẹ́rẹ́ eh. ẹ̀yin kan máa ń débí. àbúrò yìí èèyàn ti wà níṣẹ́ ọlọ́ngbọ ìyàwó ẹ̀gbọ́n sẹ́f gan pàdé wa ni àjọ wà báyìí ni ọlọ́ngbọ àjọ wà Ọ̀ṣun àtòṣogbo ni tí wọ́n lè fira wọn lẹ̀ olórí kan bá ń ṣe fàájì pé ká ṣàpùwà ọlọ́run ìyàwó ẹ̀ ló ń ga bàjẹ́. ọlọ́run gbọ́. ó ti àwọn gan mọ bóyá lọ ń gbòòrò. Ah, àwọn ẹ̀jẹ̀ àwọlé kájọ bùn kọ́ sára. ọmọ tó ṣẹlẹ̀ ah, ọmọ yẹn ilẹ̀ ọmọ ó bàjẹ́ gan èmi àti èkì ta àkànjọ ń gbélé ni eh. àgbàdàrà wa fa mi fa mi fẹ́ jáde ló fẹ́ lọ ṣe fàájì ni wọn mú irí yìí ṣe mọ pé fàájì òdà tẹnìkan bá ṣe ẹ eh. bá ṣe fàájì wọn bá dúró dé yìí fàájì bá pàpà. àkànjọ wọn gbọ́dọ̀ lọ àwọn aburúkú ló fi wọn burúkú tẹ ọ. ẹ̀yin wọ̀nyí inú mi dùn pé mo mọ yín o ẹ káàsán nílé yìí o àwa onílé là ń béèrè àwọn tó nílé o. ẹ káàsán àfàànà. ṣé ọmọ ọ̀dọ́ ni wọ́n ní àbí kí ni relationship tó wà láàrin ìwà àtàwọn tó nílé. Ah, irú ìbéèrè wo nìyẹn. irú ìbéèrè wo nìyẹn lẹ́nu tiẹ̀ ṣe mi wá ṣé o máa dè mí. Ah, ẹ jẹ́ ká. ẹ tó nílé ìjà àṣọ. ó dà wọn sí nílé. Ah, àbólóyún bukú nìyẹn ṣá. eléyìí ṣì rè ṣá èmi ni sórí ẹ̀yìn eh, eh, eh, orí orí ìyá yìí ó dà pé ilé ìgbẹ̀sà bí wọ́n fi ń ṣàdúrà lọ́mọdé ká gbà kú ní kúkú bí kan ìyá ẹ̀ ṣàmì ìdá fáwọn tó ní ẹ. Ah, Jésù ṣe rere gan wọ́n pa wọ́n sọ pé ká ló ṣe. Aláyé ẹgbẹ́ jújọ ìjọ ààbò. Ègbó ni gbèsè bọ́tà sọ fún mi lélẹ̀. Ayé ìjà máa ṣe mi lélẹ̀. Wọ́n náà ti lọ sọ ẹ̀jẹ̀ rí. okwu na ọbụezija ẹ̀gbọ́n mi o Igbeyin motu ọmọ ṣíkìtì ọmọ òròǹgbà ìgbẹ̀yìn afárá yín mọ́ra ábílẹ̀ ah, lóyún kì í bàbá mọ́ gbà ó ìgbẹ̀yìn ẹ̀fárá yín mọ́ ábílẹ̀ kì í

ẹ̀gbọ́n mi mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni tẹ́ ẹ bá sì lè bò mí ní nǹkan náà inú mi ó dùn. Hmm. ẹ ń dẹ́ ń gbọ́ sí àwọ̀. ẹ̀gbọ́n mi ẹ̀yin ẹ̀kọ́ sọ fún mi pé ẹ fún mi mo fi ọlá àtàrẹ mọ mo fi bẹ̀yẹn mo fi ọlá onílé mo fi bẹ̀yẹn mo tó fẹ́ kẹ́ ẹ wọlá ọmú kan náà kéèmì yín jọ mu ṣe ẹ fún mi. ọ̀dà ń bù ọ́ kódà bí o ṣe tí ì tọrọ gan ẹ ti ń fún ọ. ẹ ṣe mo dúpẹ́ ẹ gbò ẹ tọ̀ ń bẹ̀ hmm. ẹ̀gbọ́n mi ṣe rí béèyàn bá torí kẹran májèrè tó ní kí wọ́n lọ rèé dọkànù sáàtàn hmm. kó nítòun rántí pé borí ẹran òun ò bá burú ó di dandan kó àkìtàn lọjẹ hmm. ẹ̀rí awo tẹ́ ń wò níkalẹ̀ tí ń bẹ níkalẹ̀ kalẹ̀ awo yìí ọ̀rọ̀ tó bá wá lágbára díẹ̀ ẹ̀rí pọ́rọ̀ yóò ti ṣe sáà díẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ àìfárí lẹ́yìn olórí lórí ọ̀rọ̀ tóbi lọ́ba nìyí ni mo torí rẹ̀ wá o tí ara àwọn ògbálẹ̀ kò lé tó ṣe pé bí wọ́n bá dá wàhálà lẹ́tàn àwọn ni wọ́n lọ rè gbé àwọn ìdílé tí wọ́n ní kó wá dì rẹ̀ bẹ́ẹ̀ èmi rẹ̀ ti jọ mú nǹkan lẹ̀ mo wojú rẹ̀ mo ní mo bẹ̀ lórí mo ní tí ma sọ ní ìrọ̀kẹ́ fa lórí tí ó fi kú ni ẹ̀bẹ̀ yìí pọ̀ ó bẹ̀ sọ́tún ó bẹ̀ sósì mo ní nìkan kọ́ mo lọ̀rọ̀ yìí o tá a bá dọ́dọ̀ ẹ̀gbọ́n mi tó bá lóun fínú fídọ̀ tó bá lóun náà ń dáa ó tán o àmọ́ tí mo fẹ́ kẹ́ ẹ wò rèé o ohun tó bá ṣẹ̀ṣá pa lónìí ká ronú bẹ́ẹ̀ o ó lè padà lọ rèé sẹ̀sẹ̀sẹ̀ lọ́la mo sì fẹ́ kẹ́ ẹ wú ta rẹ mọ́ àrẹ̀mọ́ ní ká bínú oníṣùgbọ́n ká mọ́sẹ̀. àbọ̀ rẹ̀. àbọ̀ hmm? rẹ̀. mo jẹ́ gbèjègbèjò bí ẹ̀rìndínlógún ọwọ́ ọfà ẹ̀gbọ́n mi. kò sì mọ ohun tí ń bẹ lórí ọ̀rọ̀ tó yìí yìí ó mọ gbogbo ohun tó dálé ọmọ ohun tó dá sí ńlá. Hmm. Ah. ẹ̀gbọ́n mi mo mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ jèbù rẹ ni o àwọn olùjẹ́bẹ̀ ń tó mímì náà tí mo jèbù rẹ tí mo sì ń bọ̀ bẹ́ẹ̀ dẹ̀ yín ó yẹ kẹ́ mọ̀ pé ó nítumọ̀ o mo fi onílé bẹ̀ yín o onílé mi ò gbógun ọ̀rà ni mo fi bẹ̀ yín mo sì fi òòsàárẹ̀ mọ́ mo fi bẹ̀ náà pẹ̀lú ẹ dákun yọ̀ǹda wọn ẹ yọ̀ǹda wọn o. ẹ yọ̀ǹda ẹ̀gbọ́n mi yọ̀ǹda ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ẹ mọ̀ mọ̀ ṣe o ẹ ṣé mo dúpẹ́ àmọ́ ẹ̀gbọ́n mi ẹ bá wa ní ẹ yọ̀ǹda tẹ́ ẹ sínú fídọ̀ lóòótọ́ tẹ́ yọ̀ǹda mo fẹ́ kẹ́ ẹ súre sídìí tọ́rùn tí ń ṣẹlẹ̀ hmm. kí nǹkan lè yí padà ń bẹ̀ ní o. ó dà kò burú tó wá rí látẹ̀mí lọ gbogbo ohun tó ti dàbí òkú nínú ìdílé o gbogbo ó sì mọ jí. àṣẹ àṣẹ. gbogbo ohun tó dàbí pé kò mí mọ́ gbogbo sì bẹ̀rẹ̀ sí ní. àṣẹ àṣẹ àṣẹ ṣeun ẹṣẹ mo dúpẹ́ ọkàn yóò balẹ̀ ẹ̀ẹ́dùn gbọ́wọ́ tì ẹ̀ẹ́dùn wáyé tì ẹ̀ẹ́dùn pé wọ́n ti gbọ́ n tó kù ní wípé mára yá ẹ padà bóde tẹ ẹ rà mára yá fún wọn tí àwọn náà owó tí wọn ó gùn gan sí. wọ́n yọ mú kó omi ìlera tí mo wà ní orí ẹgbẹ́ ìta yìí ètò tí mo mọ́ sí ilé ìta ah! yìí. ara mi nù inú yàrá tí mo sẹ́ẹ̀lì papọ̀ ẹ́ bí mi ẹlẹ́dàá mi wá yọ mí sàbí fún mi ìwé ẹ̀fọ́ lójú bẹ́ẹ̀ jẹ́ nípa orí mi gbogbo ẹnikẹ́ni ọ̀kẹ́hìn tó wù láti sọ mí sínú ìnira tí mo wà ìnira ni kó máa dé bóun náà tẹ́bí tààrà o òun ló gbọ́dọ̀ gbádùn ayé ẹ̀ torí mi ìnira náà fi mí sí ẹ orí mi ẹlẹ́dàá mi máa ń sùn orí màá máa ń sùn. ẹlẹ́dàá mi máa ń sùn ẹlẹ́dàá mi máa ń sùn àjásùn wọ́n fi mí sínú ìnira yá ọlọ́gbọ̀nà gbàdúrà yìí wọ́n fi mí sínú sàánú mi fún ẹ̀kọ́ ló jẹ́ bí gbogbo ara yóò lọ. ẹgbẹ́ yẹ̀ṣà owó rẹ̀ yóò sùn náà ológun kú ni ẹ̀yìn. abúlé lè àwọn ẹgbẹ́ láti pẹ́ nígbà ẹ̀gbọ́n ọdún ẹgbẹ́ tí a dẹ̀ ṣe fi wá ṣe àgbẹ̀ àwọn kò tó dà kú kí ni ká ṣe àwọn ẹgbẹ́ tí wọ́n wà lọ́rọ̀ ní ìlú àti láti jọ. tó awo o ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ojú ò ní tiẹ̀ mm, bí ọba ti ń da yọ́ máa dá tẹ́ ẹ bá ti ń tẹ̀ yọ́ máa tẹ̀ mí ẹ ní kàṣetì lágbá àwọn tó nílẹ̀ ẹ ojú ò tì yín o àdúpẹ́ ẹ̀yin tó ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá. àwọn ni abọ́ rẹ̀ arẹmọ àwọn ni wọ́n náwó sí òòsà arẹmọ tó ń bòòsà arẹmọ sọ̀rọ̀ àwọn jẹ́ ká rójú ìtú àwọn náà bá ṣe gbogbo nǹkan tó wà lẹ́yìn. awo hmm? ẹ mọ̀jà fàgùn torí àkókò ń lọ ìgbésẹ̀ méjì mo ní àgbè àti gbé kan bẹ́ẹ̀ àjọ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi a sì ti bẹ̀ ó sì ti yọ́nú ó ní kò sí wàhálà kankan mọ́ àmọ́ gbèsè ẹlẹ́ẹ̀kejì ní bá ṣe bọ òòṣà rẹ mọ́ tóun náà ó yọ̀nú tí ò ní sí wàhálà mọ́ àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ogbè fonfon lòun kọ́rọ̀ òótọ́ nígbà tá a bá bo òòṣà rẹ mọ ẹ rí i pé ijó bìjó ayọ̀wò bayọ̀ láàrin ti rí nínú wo. ẹ ẹ sà ẹni tí tẹ bá ní ká ṣe á ṣe àbọ. ẹ ṣe. ẹyin èyí tó tún dàbí rẹ ni pé ọmọ tí tó wà látìmọ́lé ẹ lọ tú sílẹ̀ o torí ẹlẹ́dàá tiẹ̀ náà ń bínú o kódà gan lórí ọ̀rọ̀ tiẹ̀ ó tún ní ètùtù tá a ṣe o tẹ ẹ bá ti délé àfikẹ́ lọ túlẹ̀ ní kíákíá gbogbo olóògbìyànjú ṣé tá a bá ti ṣe gbogbo nǹkan tí ẹni ká ṣe yẹn sà ṣé everything máa back to normal ṣé ọmọ mi tó wà lórí wheelchair ṣó máa dìde sà. ọmọ yín tó wà lórí ìfíà n ò mọ̀ ń pẹ́ yín wo ah. èmi ò mọ̀ ń pẹ́ yín àmọ́ tẹ́ ẹ bá ṣe gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe ohun tó yẹ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. Eh, ọlọ́run ajẹ́kọ́ ọmọ mi dìde. Hmm. ẹ jọ ṣé a lè bọ́ lè ní ní ká bẹ̀rẹ̀ ká bọ́ lè ní kí gbogbo nǹkan tó ń rùn kó lè kásẹ̀ lẹ̀. Ah, kò sígbà tá a lè ṣe àbí kò sígbà tá a dáṣẹ́ tá a rí lẹ́nu kò sígbà tá a nọwọ́ síbi bá dédìí rẹ̀ nísìnyí tí mo kàn bẹ gbáà lákọ̀ọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta yóò dáhùn gbogbo tí wọ́n wà fi bọ́ ara o ara ẹ̀ dìyẹ òpìpì mẹ́ta òpìpì òpìpì èyí ó tiẹ̀ mọ̀. èmi mọ̀ èyí máa bá ti dọ́jà gbogbo ẹ̀ láríra. ọ̀pọ̀lọpọ̀ ìgbín ọtí epo omi gbogbo èyí ńlá wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ owó sídìí rẹ̀ ah. àmọ́ ọ̀ka bọ́ǹgbà mi. àtifáfẹ́jì ogbè wọ́n ní kéjì ògbèrúbọ èjì ògbèrúbọ ẹbọ fín ẹbọ dà ẹbọ rẹ́rìn lọ́ta sọ́dọ̀ olúwo àjàgùnmàlè tí salákòóso ọ̀run ewé ọgbọ́ jẹ́ kí iye ewé ọgbà jẹ́ kí ọgbà nítorí pé a kì í bínú kájọ gbó odidi la kì í o ẹ gbé gbé gbé gbé bí ọ̀rọ̀ yìí bá ṣe ń dùn yín lọ́kàn bá ṣe lọ́kàn yẹ ṣàdúrà. Ah, Elédùmarè wá bá mi rí gbogbo ibi tó wà ní ilé mi Elédùmarè gbogbo àwọn ọmọ mi tó ti lọ wá bá mi dá wọn padà Elédùmarè gbogbo àwọn eh, ọmọ mi tó wà lórí ìgbúlẹ̀ àìsàn tó wà lórí iṣẹ́ à wá bá mi mú lára dá gbogbo ibi tó wà ní ilé mi wá bá mi re káàbùrú má ṣẹlẹ̀ nínú ilé mi mọ́ kí má rí ìdààmú kí má rí wàhálà mọ́ nílé o kí ire tọ̀ mí wá kó tọ̀ ọmọ mi wá kó tọ̀ ìyàwó mi wá bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kó rí. tó o ti rí bẹ́ẹ̀ o ti ṣe bẹ́ẹ̀ torí pé ewé ọgbọ́n ó ti jẹ́ kí èèyàn gbọ́ ewé ọgbà ó ti jẹ́ kí èèyàn gbà ẹ gbogbo ìbí ti dẹ̀yìn báyìí o ẹ kiri ọbẹ̀ sí wọnú léwàdì ẹ ogún tó ti ṣẹ́ kò gbọdọ̀ gbérí mọ́ ẹgbà àwọn tó nílé ayé bẹ́ẹ̀ ni ó sì ti rí ọyá ẹnìṣó ńlé ẹnìṣó ńlé má bójú ẹ̀yìn o má nìṣó ńlé ọ̀gángan rẹ̀ báyìí lọ́lá kéésì ọyá má nìṣó ọyá ọyá má nìṣó ọyá mọ́dájí láàrin mọ́dájí àwọn ìlà sọ̀sọ̀ pé ìtòjì ní tọ́ pé babaláwo kan gbọ́dọ̀ yájú lẹ́kún eégún tó bá yájú babaláwo pẹ̀rẹ̀ báyìí lewé kókò ya pẹ̀rẹ̀rẹ̀ kí lewé kókò ṣe pẹ̀rẹ̀ báyìí lewé kókò ya pẹ̀rẹ̀rẹ̀ kí lewé kókò ṣe. pẹ̀lú evidences tó wà lé kó o lè bọ́ ń bẹ́ẹ̀ kó o sí nǹkan tó fẹ́ fi tí wọ́n nìkan ló fẹ́ dá yíyá yìí a ní kó o jẹ́ wá àwọn tuntun tó fẹ́ dá nìkan yíyá yìí ni nǹkan tí mo sọ yẹn náà máa tó sọ àwọn gáìsì mi mọ ibi tó ń gbé yìí ah, láàrin èmi àti employee ti ibi tá a ti ń gbó èmi àti wọn ti pàdé ọlọ́run gbọ́ nítorí sọ fún mi ní ọyẹn ni pé àwọn wá bá ìyàwó àbúrò mi òun ló pe àwọn mi ò rẹ fà mọ̀ pé kò tún wọn ní lọ́kàn yẹn èmi rẹ ti pàdé rẹ ti jọ ń ṣe ẹgbẹ́ òkùnkùn rẹ ah, ti jọ ń dà àlàáfíà ìlórú rẹ ti jọ ń pààyàn káàkiri ìwọ náà dẹ̀ mọ nǹkan tó wà nínú wípé téèyàn bá ṣe pé òkùnkùn tọwọ́ òfin bá tó òtíṣe òtíṣe náà jẹ́wọ́ àwọn tó kù má dalẹ̀ kan kí ló ṣe ẹ kí ló gbé mi kí náà gbé fún ẹ. àti ẹ gbàgbé pé bóyá student ọ̀dún student lójú báyìí lọ ọ̀gá lèmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí o ọ̀gá ni mí ń bì kan o kí lè fẹ́ ká ṣe fún torí bá ṣe ń sọ̀rọ̀ ìwé àbí kíkan ni kò máa gbà kò máa gbà kò máa sọ ìtí ẹ̀ kò máa sọ. orí ẹ pé orí ẹ pé nǹkan tí mo fẹ́ gbogbo ah. ṣé mo ní kí n pa á ni. Ah, Ah, mo yomi yomi kó tún sọ fún mi kó mi ṣe iná ẹ o lè máa bá wí mo ah, ok ọjà tí mo gíìmù kẹkẹ bá wí. ẹ bọ omi ti kú sí i. ẹ bá wí ni ọjà yẹn náà la ṣe fọlọ níta tí ń bá wí òun ló kù ah, kó ṣàwàlà pa. so mo kàn ti yẹlẹ àkáǹtì nìyẹn wà ó mi ò kankan pa ẹ. ẹyin wákàtí ìlú wa ilé kí bọ́dà. so òótọ́ yorùbá tó sọ pé àṣegbé òsè láyé àṣepamọ́ lóko tó àgbàlagbà ni máa fi kó ẹ̀san nǹkan tí mo ṣe nígbà tí mo wá sí ó máa ṣe ó máa ṣe o àwa náà kò wọ̀ lọ ṣe ṣùgbọ́n jẹ́ wà wọn tó kù ṣé tó máa wá gbẹ̀yìn rèé ó wá ìgbà tí mo ti ẹ̀ ní ìjagun fún ara mi tí mo fi èso mu mi ò pàdé alágbàgbọ́ ṣùgbọ́n àkóbá lásán ni mo rí ìbẹ̀ni ayé mi kò parẹ́ sí láyé mi ọlọ́run ò tó ẹ ṣàforíjì fún mi mo mọ̀ pé lílọ tí mò ń lọ ìrìn ẹ̀ṣẹ̀ ní àwọn ìwà tí mo ti mo fẹ́ lọ jẹ kò sí kí n máa san ọlọ́pàá torí mi ò mọ mo ti lọ lókèjì wọn gbogbo tó bá ṣẹlẹ̀ mo ti gbà fọ́lọ́ ìgbé ìyá ẹ̀ṣẹ̀ mi ṣùgbọ́n kì í ṣe lórí ọ̀rọ̀ tí obìnrin yìí o àmọ́ ẹ̀ṣẹ̀ tí mo ti dá nígbà tí mo wà léwe tí mo ti fojú fò ẹ̀wù mi tó lọ wá ká mi mọ́ nine máa ṣe fẹ́ dálẹ̀ kan fún mi fa àbí mo ti gbé nǹkan kan mi wọ́n ti gbé nǹkan kan fún mi wọn abára ẹni kọjú àti ìyẹn ayé ìwọ wọn abára ẹni kọjú dáre kan. bàbá nígbà tẹ́ ti sọ pé kò sí wàhálà mọ́ pé kò sóògùn mọ́ kò sọ́tẹ̀ mọ́ ẹjọ́ sà ṣé mi tiẹ̀ mọ ọkọ tó wá gbé àwọn ọmọ kúrò bí ṣé ó máa dá ọmọ yẹn padà àwọn ewì àbáwọn kìíní yẹn ṣó máa dá ọmọ yẹn padà sá. <laughs> ẹ ìyá wa tẹ rí àwọn ìtẹ dákọ àwọn ti lọnà wọn ti lọ ẹ mọ̀ pé aṣẹ́kùn ni fanning fall látòkún ni nígbà tí o ṣe pé plane lọ́wọ́ lọ àbọ̀tẹ́ndà físà ṣe bẹ́bọ̀ra ló fà wọ́n lọ. odidi ọmọ méjì odidi ọmọ méjì wọn ọmọkùnrin tí ọmọkùnrin náà mọ̀ pé mi ò lè bí mọ́mọ́ tó fẹ́ mọ̀ pé mi ò lè bí mọ́mọ́ tó fẹ́ mọ̀ pé mi ò lè bí mọ́mọ́. ẹ wò mọ́mì ìyẹn ni mi ò fẹ́ kẹ́ ẹ sọ wípé ẹ̀rí bí mo mọ yẹn jẹ́ nínú òfin kẹsàn-án ọlọ́run ò ní jẹ́ kárí bí o bẹ́ẹ̀ ṣe wà nígbà tó ṣe pé ẹ̀wọ̀n monopause tí ò dẹ̀ ṣe pé ẹ̀ lọ spítù tán níbi ká ẹ̀dín ilé ọmọ pa kò sí tó dọ̀mọ́ bẹ́ẹ̀ ẹ̀ tẹ̀ ìdàgbà jù dépò tẹ́ ẹ bá sọ wípé ẹ̀fẹ̀ bí mo mọ torí kíkì à gbogbo ìtutù tó ṣe ó ti kó gbogbo ẹ̀ lẹ́ ẹ wò lágbára ọlọ́run ẹ máa padà gbìyànjú nínú ilé yìí náà ni ẹ lè máa bímọ mi máa bíbè jẹ máa bíbè tà tí máa gbé kan gbá wọn máa gbé gbé kára máa ṣe nígbà nínú ilé nígbà tó ti ṣe gbogbo ètò ìtò ti lọ́tọ̀ ó lọ eléyìí tó dẹ̀ wà bíi lágbára ọlọ́run òun náà dìrú àdìgbà orí ìwé ṣe àlùwà tàbí máa lórí ìwé ṣe àlùwà tí bá yà fọ́tò ẹ̀ tí bá gbé sórí social media báyìí ọkùnrin máa dùn wọ́n máa pọ̀ lẹ́pẹ̀tẹ̀ wọ́n á ti larí mọ̀ náà kan tó mọ̀ kò ní wíìtì àlùwà. Ah, alága mama kí là ń sọ bí kí ni wọ́n sọ. mo fọkàn wọn balẹ̀ ní ìlẹ́yìn ní pòṣùn ní ìwà tẹ́gbẹ́ kò lára kẹ́ra yè bá wọn ṣeré ẹ̀kan wọn níbi tó ní ti máa dé. ẹ̀yin ọ̀kárẹ̀ ojú ò ní tí ọ ẹ̀yin ìyá wa òdodo ọ̀rọ̀ lọ́sọ̀ọ́ kò sí ohun tọ́lọ́wù ò lè ṣe ìgbà ẹ̀dá yìí jù. bàbá lè ti wí. ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ ẹ wo èyí tẹ́mi ọ̀sọ̀ ni pé ẹ̀yin bàbá wa lẹ́wọ̀n pẹ́yìn ni dárúgbùdù tẹ́ dárúgbò kìíní ilẹ̀ àmọ́ a gbà pé ibi ti dẹ̀yìn àti ṣètùtù ìtùtù sì ti irun bí ti lọ ń tiẹ̀ àmọ́ ẹ má padà síbi ìbí yìí mọ́ kẹ máa fàdúrà rẹ lé lọ́wọ́ olúkòkò ẹ fàdúrà rẹ lọ́wọ́ ọkọ alálùbáríkà yọ wọlé tọ̀ wá. bó ṣe jẹ́ ìṣọ̀mọ́ àwọn náà ti gbọ́ gbàtí òṣèlú wọn fẹ́ fojú sunkún ẹ̀yọ̀ kan tó kù. kókókó làárá bá dé tí. wọn ò ṣe wé ẹ̀mọ́ fẹ́ gbé ẹ̀mọ́ ẹ̀mọ́ àgbà wọn sí mọ́. ọ̀gá mo ti sọ fún ọmọ àbáyé mọ́ ẹ̀yìn ẹ̀jọ̀ tó lọ́wọ́ ẹ má padà sí ibi ìbí yìí ní láìkì yín o ó ti ẹ̀ṣẹ̀ ara yín kán mọ́ àwọn ti jẹ́ kí méjì fò lọ ìjìyà ẹsẹ̀ nìyẹn wọn ní padà wà mọ́ fẹ́lẹ̀ gbàdúrà kí méjì ó ti gbà ní kò sí ọgbọ́n ẹ̀sà ṣẹ́fẹ́ lọ́bi tó lọ lọ́wọ́ àwọn wa ni. ẹ ẹ tí máa dúpẹ́ pé tùtù tá a ṣe ètò tó gbà bẹ́ẹ̀ tó bá gbà tó yẹ pé eléyìí táwọn olójú yìí ń kọ́ ẹ máa dúpọ́ lọ́wọ́ elédùn àní. ṣé bá dúró. lọ lọ tẹ ẹ bá jà ọlọ́run tẹ ẹ lé. ẹ wo àwọn relé wàá pẹ̀mí lẹ́sẹ̀ wàá pẹ̀mí lẹ́sẹ̀ níbi wàá pẹ̀mí lẹ́sẹ̀ ojú òní tì yín o mi ò ní wọnú ilé yìí mọ́ o. èmi ni kẹ́kẹ́ ṣàbò ẹ̀yìn má ṣàbò nílẹ̀ pẹ̀lẹ́ o ẹ̀kú àtẹ̀mọ́ra ẹ̀kú àtẹ̀mọ́ra ẹ̀kú mọ́mí lójú ọ̀